إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي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 وعلى آله وصحبه وسلم قومي أسألة بنتي نمو أشتي أني أفني لكي في شرائف وإتنوديسيون أبو صلى الله عليه وسلم ní ìjẹta tí ń jẹ́ ọjọ́ sátidé asàlàyé ànágbà Muhammad fún wa débi níyàwó wọn kú Khadija ní tòkówà lórí náà bí ọmọ ọ̀tàrà àná ní sáájú ìgbà náà bí oṣù méjì tàbí bí oṣù kan tàbí bí ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí àwọn ìgbọ̀wọ́ tó wá á mọ̀ wọn ọkọ̀ àbùtọ́ lèlé pẹ̀lú ọlọ́ọ̀tọ̀ alẹ́ àìwò ó ti kọ́kọ́ kú a sì mọ̀ pé àti àbùtọ́ àti Khadija ohun tí wọ́n ṣe ní gbèsè ayé òbíṣẹ́ lọ́wọ́ bá lókè ọlá ó pọ̀ àkọ́kọ́ ń jẹ́ kéfèé tọ́lọ̀ ọba àlẹ́kẹ́ ọlá fi ara ẹ̀sìn ọlọ́ọba àlẹ́kẹ́ ọlá lọ́wọ́ tí wọ́n mọ́ hadithi tí àwọn afẹ́ ní gbẹ̀gbọ́n ilẹ̀ tí iná mọ́ha ya ń sọ̀rọ̀ harvard dina bọ̀rọ̀ wájú lè fàájì ọlọ́ọba ó mú àwọn ẹ̀sìn òkè èèyàn tí ò mọ́nà ọlọ́run sì fi ọ̀nà tó sì ga ní òpin pẹ̀lú onígbà mi. Fàdíyà náà kú ìbànújẹ́ yìí jẹ́ tí ń lọ ń bọ̀ lọ́kùn oníṣẹ́ náà bá rí kí ọlọ́sọ̀rọ̀ bá wà àlejò sálẹ̀. Kò pẹ́ lẹ́nu fi ẹ̀rọ sọ́wọ́dá yẹn ní ìfẹ́ǹtì tó kún tẹ̀lé lẹ́yìn ikú خديجة خديجة كل رمضان لمكة ولا هجرة شوال ولني نبى محمد صلى الله تعالى عليه وسلم وفي وسودة بنت زمعة رضي الله تعالى عنها nígbà tí ọkọ ìyàwó sáwọ́dá kú asàkìrọ́nà ibùn àmọ́ wọ́n jẹ́ lọ sí hijira ilẹ̀ habasha ni wọ́n padà wọ́n fìtìnà wọn kò sẹ́yìn kan tí ó di fẹ́ǹdì wọn tí ní ó máa jẹ́ pé wọ́n bá wọ́n fún ọlọ́mà láyé ọ̀fẹ́ wọn ìmẹ́ntì tí ó tẹ̀lélẹ̀ nígbàsẹ̀ yà ayà àdìjọ́rọ̀ adábòrò ẹ̀rọ tí wọ́n lè lọ sádáná lẹ́yìn ọlọ́run kò sẹ́yìn kan tí ń sọ̀pọ̀ ti kọ́ sí wọn mọ́ adábòrò ní àwọn pàlẹ́bìtàn nílẹ̀ tọ́ìf àwọn tó sábà máa ń bẹ nílẹ̀ tọ́ìf bẹ wọ́n sàkíf láwọn èèyàn lágbáwá yìí àwọn mọ̀lẹ́bí àgbẹ̀bí kan bẹ ń bẹ níbi wa lẹ́wọ̀ wípé káwọn lọ sílẹ̀ tọ́ìf táwọn lọ sílẹ̀ tọ́ìf àwọn lè má fà pàdé irú tí àwọn bá padà nílẹ̀ mọ̀ká tí wọ́n tún lè wú ní ti ń jẹ́ ẹ̀jẹ̀ mọ̀lẹ́bí tí ń bẹ láàrin àwọn àtàwọn ọmọra wọn lára. Anábì Bẹ́lẹ̀ kọ́ ìf, anábì wo àwọn tó jẹ́ àwọn àgbàlagbà tọ́ ìf, àwọn tí ń jẹ́ pé àwọn ni wọ́n ń jẹ́ bíi mágàjí nílẹ̀ tọ́ ìf bí àwọn mẹ́ta kan. Anábì kọ́kọ́ lọ bá wọn sàlàyé ìsìlámù fún wọn. Ìrọ̀lẹ́ ìdíkájá máa ṣẹ̀ṣẹ̀ ọlọ́run bá àdìkẹ́ ọlá lómìnira sí lẹ́yìn ọ̀pọ̀ bẹ̀rẹ̀ sí lọ sí gbogbo ẹ̀mọ́ síwáàsì wọ́n lọ báwọn mọ́gàjì ìlú tí mọ́gàjì bá gbẹ̀sì láàrùn ọlọ́pàá wọn tí ń bẹ lájọ ẹ̀rọ gbẹ̀sì láàrùn àmẹ́ta ni wọ́n ní ànábì bá sọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ bàbá kan náà sì lọ́pọ̀lọpọ̀ Abdullahi ibn Kulal wa Sa'ad wa Habib àwọn náà ni àgbàlagbà tí wọ́n ń darí ilẹ̀ tọ́ ìfúnjọ́dà lọ. Ètí àwọn ènìyàn fi gbà lọ́wọ́ ti ṣe ọlọ́run. Ìtànàbí ti ẹ̀ gbé kò mọ́kà kéré ni o. Ìtànàbí kò rí ẹ̀sà kò mọ́kà àti fẹ́ǹsì kò kéré. Ìtànàbí ò rò pé ìbáwọn pàdé nílẹ̀ tọ́ ìfúnjọ́dà ló bá pàdé yìí débi báwọn ti ń já àwọn àgbàlagbà tọ́lí fún wọ́n dá àwọn ọmọ kéékèèké àwọn àwọn mọ́ọ̀bù wọ́n dé wọ́n sàn nábì sọ̀rọ̀ sọ́là wọ́n wá nílé ànábì lóko wọ́n nà ẹ́ lóko débi kí gbogbo ṣe ànábì ní sẹ́yẹ̀ sọ̀nà báwọn bá ara àlẹ́yìn ọ̀sánà níbi sọ̀rọ̀ níbi sá níbi wọ́n rí igi dàbí tọ̀kan igi ẹ̀yìn kan táwọn èso nàbì ń sọ lábẹ́ rẹ̀ níbi wọn jókòó ń bẹ láti sinmi díẹ̀ wọn rí ẹ̀mí kan bẹ ní àwọn tí wọn tún súnmọ́ ànábì ní màlẹ́bí tí àwọn fi tọ́ ìfòsè ìlú àwọn ọlọ́pàá ṣùgbọ́n bọ̀wọ̀ tó ṣẹlẹ̀ sáàlẹ́bì yìí ó ṣe wọ́n láàánú sí wọn lásìkò táàlẹ́bì ń bẹ wọ́n bẹ̀rẹ̀ yìí nílẹ̀ tọ́ àìfù ó lọ́gbọ̀ ẹ̀kọ́ táàlẹ́bì ń ṣe yìí أقوم منا ولو نبا حديث تنكو فشاهنة الإمام الألبان عليه رحمة الله وني حديث لم يثبت وسلام يمور ومنه من العلماء شرح حول الحديث سمنا ولما منا وهدي أوافى الحديث تنبغي دعاء الطائف أبو كان النبي سيدنا سيدنا الطائف ثبت بمجموع الطرق عندهم nítorí àwọn ọ̀nà tó pọ̀ tó gbà wá yashhad anna laha anna lahu asla ní ọ̀nà tó pé apá àdìsí yẹn gbọ́lẹ̀ kí wàdúrà náà táwọn ènìyàn sọ wípé اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس وأرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكل إلى بعيد يتجهمني أو إلى عدو ملكته أمري إن لم يكن بك علي غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع أنا من سأدعى لأني أبنت وصف النبي البرفوضة يقول يا النبي نا èmi lè pokùnso tí ìbá ti pín àwọn àṣẹ kí ló dé ẹni lè kó lu òun tó sálẹ̀ wò bí tí mo rò bí kí mo nígbàgbé tó tẹ̀ wọ́n tó lé mi wọ́n wá lé mi lásán wọ́n lè mi lóko láì jalè lè mi lóko láì sọ̀sìnà wọ́n lè mi lóko láì gbé wọn lọ́mà lẹ́mi wọ́n ṣàdúrà pé àmọ́ mà ẹ̀rọ ọlọ́ ìlẹ́yìntà aṣíkó gbọ́ afẹ́kù àti owó nìkan náà ní í lílé ẹni sùn òun nìkan náà ní ń pariwo àìlágbára mi máa ní ń pariwo rẹ̀ lọ́dá wọ́n pè lẹ́kọ̀ọ́ sílẹ̀ sí òun nìkan náà ó ní ń pariwo àìlẹ́ni tí mo lè lọ sábà máa gbọ́ wọn tí mo lè bí ike mo lè lọ bá tí wọ́n kọ́ mi lọ́wọ́ gbèsè ẹ̀rẹ́ lọ́wọ́ wọ́n ń sá fún mi. وهواني على الناس متواجه نتي والترجعية gbogbo àwọn èèyàn rí mi lẹ́nu ẹ̀tẹ́ àtàrà pé ń pè wọ́n sójú ọ̀nà rẹ̀. ẹ̀kàǹtàrà pé mustapha àti ìná gbogbo ẹni bá lè láyé ìrí ọlọ́run ni wọ́n máa ń sábà tọ̀ máa ń rí bí ẹranko inú ọ̀lẹ́. àbàmì ìsìlẹ̀ ìlànà ìjọba náà nígbà tí wọ́n lẹ tí wọ́n lágbára má gẹ́gẹ́ sí lẹ́nu àwọn olùkọ́sàṣì pé ìsẹ́jọ́ ìfọ̀tọ̀ ìfẹ̀tẹ̀ nínú ìgbàgbẹ̀fẹ̀ abiná àwọn wọ̀rẹ́sítẹ̀ ẹ̀yẹ ìnìṣà àwọn. Ìyàwó náà sọ àwọn Bani Israẹ́lì àdẹni tí ò lágbára máa ń gun tábìlì lágbára ó já àgbà lọ́wọ́ wọn. Ọ̀nà wọn ló ṣe àwọn tí máa lágbára tí máa ń làwọn ọkùnrin àwọn náà wá ń pọpọ̀ ní obìnrin lẹ̀ bóòlù obìnrin ṣe lè láǹfààní àti dìfẹ́ǹdì alẹ̀ láàrin tó hybrid olórin tí fìyàwó náà ṣe ọlọ́run ọba kú orí ní lálẹ́ ó padà wá sọ wọ́n lórí wọ́n là ní àfihàn lọ bá àwọn wà ń tàrọ̀ bíi. wọn náà sì lọ lọ́wọ́ ọba mi ìlànà pọ̀kìlò ní ìgbòlọ́fẹ́ ní tó lọ báyìí. الشيخ الألباني رحمة الله عليه إنه انتهى عليه من العلل المتنية ده من حديث هذا موقع عن دولة النبي سبحانه وتعالى في دين فجعله سبحانه والله تلا من تكيلني فإن بلغت فكر الله báyìí ọlọ́pìn láàbà ìdè wọ̀ fẹ́jọ́ ìrànwọ́ ní. sọ́ni tó jìnnà sí mi tí mo débẹ̀ tí ń pariwo mọ́ mi tí ń gbólé mi bí ajá ni tó lọ sábẹ́. ọ̀rẹ́lẹ̀ adóhùn mẹ́lẹ́tẹ̀wú àmọ̀rí. àbíkẹ́ lọ sábẹ́ ni tí ọ̀ǹda ti mú mi lọ́tà. kò sì síbi mi lọ́wọ́ ṣe kí ìní bá a ṣe. mi kẹ́kọ̀ọ́ بك علي غضب فلا أبالي gbogbo tó lè ṣẹlẹ̀ sí mi tí ò bá ti sí pọ̀ sáà ń bínú sí mi ní ìpí ọ̀nà ìsáàmùsáàmù pé tó ọ̀bá ti bínú sí mi gbogbo tí ó ṣẹlẹ̀ sí mi òun èyí máa dà á mọ́ra wà láàkí àáfì látàkà iye àwòsáà mọ́kànlá àjẹ́ lálàáfíà torí sí ọlọ́run ò ṣe é ṣe láì lálàáfíà tọ́ọ̀bù yẹnu sí mi tọ́ fún lálàáfíà ó tó mi ọ̀rọ̀ òdòdó ní orí ìwádìí ní kàlìlà ní àṣírẹ́kàtì lẹ́nu ìgbòho máa tò lọ́sọ̀rọ̀ ha àwọn èèyàn amúrò ìtòlé àwọn àhẹrọ pé mo wá sọ ọ́ pẹ̀lú ìwọ́lọ́ kọ́ fi mẹ́lẹ̀ ojú òye ọlọ́run tí mo gbọ́ nǹkan fi mẹ́lẹ̀ kọ́ fi jẹ́ni tí ó dá ìbò mi Owó náà ni gbogbo nǹkan fi tẹ aláyàkàlẹ̀ kìyàmà. Mo wá sọ pẹ̀lú rẹ̀ mí áńtẹ̀nù sílẹ̀ fi gàdọ̀ búkà. Ọlọ́mọdé gbinú rẹ̀ ó sọ̀kalẹ̀ lé mi lórí. Àwọn ìlà àlàyé sọ̀kọ̀ tó ga. Wọ́n jẹ́ àìmáṣe máa mi sọ́dọ̀ rẹ̀ má jẹ́ kó kẹ́kọ̀ọ́ bínú sí mi. Lọ́kẹ́lẹ̀ ti bá حتى ترضى ولا حول dúwà yìí pàtàkì tí mọ̀ wípé àwọn afárá kan lọ tí wọn gbá wọlé wọn dára wà kéékèèké wọn fọwọ́ sí wa ha bẹ́ẹ̀ dáná mi bí ẹ̀yin náà máa wù lọ́la ń bẹ ní sọ̀rọ̀ ń bẹ dùn àwọn òkú àyè wọn náà musa dùn àyè ọ̀lànà yẹ kó lù sí hàtàlì hàlìfì. àwọn èèyàn méjì ni wọ́n yà nàbì ni wọ́n súnmọ́ nàbì rẹ̀ bíyà ọmọ rẹ̀ méjèèjì lánàbì nígbà tá ànábì ìṣọ̀kan ti ń banújẹ́ ń tẹ̀hẹ̀rẹ̀ kẹtì fi yìí máa á tó fẹ́fẹ́ rọ́ọ̀hìnì mọ̀lẹ́bí tó pa wọ́n pọ̀ jẹ́ ká lè sàánù ànábì kí wọ́n gbà fún ànábì o wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn jẹ́ ká máa sàánù rẹ̀ kò sí kò sí bó ṣe sì ṣe máa wà pe arákùnrin kan ẹrú ní ń jẹ́ náà lọ́hùn-ún sọ́wọ́ ni wọ́n pe ní adáàsì àdáṣà padà bàṣílámù àwọn ọmọkú fún ànábì ní ẹ̀nàbì ẹ̀bí kánibó kébọ̀ lọ́dún wá gbà lọ́wọ́ rẹ̀ lọ́dún wá fẹ́ jẹ gbẹ̀mọ̀ lọ́dún wá ní bísímẹ̀lá kẹ́mà bísímẹ̀lá náà bí sí wọn ó ya ọmọ yìí lẹ́nu torí bóbi sí nà sọ́rọ́ rí ọ̀nà kúrò ní wá ànábì tó ní ànábì ọlọ́run ànábì ọlọ́run lòun ó tún yọ àdásù lẹ́nu ìpínlẹ̀ ní àdásù bẹ̀rẹ̀ sí máa kíṣì ànábì bẹ̀rẹ̀ sí máa kíṣì ẹ̀ṣẹ̀ rẹ̀ kíṣì ọwọ́ rẹ̀ àdásù ń padà gbàsílà lẹ́yìn ilé ànábì wọn padà bọ̀ wá sí rí ń padà bọ̀ wá sí Mákà kò lè rí gbogbo sí tọ́ífì máa wọ́n ti lé wọn ò lé lásán òkú ni wọ́n lé afilé àdábì kó ẹ̀tọ́ ìlú sọ̀rọ̀ lẹ́nu wọn padà bọ̀ mọ́kà. sọ̀sọ̀ kí mọ́kà ń tẹ́wọ́ ànábì sáfò mọ́kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ní pé kò sí eke kò wọ ànábì ká ànábì kó mọ́kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. kọ́dà ìgbàdá lè bẹ̀rẹ̀ àkọ́kọ́ fẹ́ kó ní mọ́kà lọ sílẹ̀ Màdínà tí ń gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ànábì yìí padà wá kó tó padà wá mú nílé ọkàn ànábì yìí bàjẹ́ ìlú fi mọ́kà lẹ̀. نبينا يا مكة أنت أحب البلاد إلي وأنا كملت منفع جلو وأنا منفع جلو لولا أن قومك أخرجوني ما خرج قومك انجلكوا مكة وعلى مكة الله وفعلهم أماما ṣùgbọ́n ní pé ní tọ́yì lẹ́nu wa padà àpò wá maka ṣùgbọ́n kà níbi tó lè padà dé maka wọ́n ní wọ́n ní the security ẹni tí ó kún dìfẹ́ǹdì àwọn tí ó nìkan máa gbóhùn dàrú sí máa ẹ̀ àbútọ́ níbi wọ́n wọ́n nìkan tí ó lọ bá mọ́kà nẹ́bí kò wọ mọ́kà ìbànújẹ́ kà nẹ́bí bá pàdé tó ń fi bẹ̀ lára nẹ́bí gẹ́gẹ́ bí ìtọ́nìyà ọlọ́ wọn ní kí tèmi yìí ló sọ̀kalẹ̀ ìdílé rẹ̀ wá lọ́kà yìí lónìí kan àti málákùn ìtìbáyì málákùn alzubari mẹlẹ́kà tá ń bẹ ọlọ́lọ́wọ́n ọba fi sọ àlámàrí òkè sẹ́ẹ̀tì ọ̀hún gbogbo gbadamókè ọlọ́run ní jurisdiction sọ̀rọ̀ tí ó kẹ́ ọlọ́run gbogbo ọdún máa darí rẹ̀ lábẹ́ àfihàn sí ọlọ́run. ó wá dé pẹ̀lú jìbìrì pé ilẹ̀ tọ́ ìfò òkè ló sọ̀ láǹdì ẹ̀. lẹ́nu wọn ni jìbìrì wọn ni ẹ̀ lórí gbé ẹni ọba fẹ́ lọ́wọ́ ẹ̀ nìyí wọ́n ní mọ́lákùnrin jìbáàlì ó sọ bóde sọ náà tó bá ní kí n sọ gbogbo òkè yìí kí n dà á lù wọ́n lórí kí n pa wọ́n ẹ̀rọ rédíò sápàṣẹ. àwọn ọ̀tá dọ́sí báyìí fún ọ pàṣẹ ń tọ́ ọ̀dọ́ kí n sè ní wọn lórí. báwo pé ẹ̀kí lè ṣe ìdákùnkùn ní ọlọ́run. agbọ̀dọ̀ máa kẹ́kọ̀ọ́ lábòbí ṣe ọlọ́run. gbogbo ìyẹn ẹ̀ ń pè òun ká pa kápá fámìlì wọn pé pípẹ́jú pa àwọn mẹ́wàá nínú fámìlì wọn wọ́n bá wọn dé tìrì ní ẹlẹ́ẹ̀kẹwàá kó ó lè bá bàjẹ́ fún wọn bá nù lọ́wọ́ ló ti wà nù. ṣùgbọ́n mo ò ṣe sí òjíṣẹ́ ọlọ́wọ́n náà nẹ́bí ní ìṣàmójúkù tẹ́lẹ̀ kan ò tiẹ̀ mọ́ bó o ṣe tó. wọ́n fún wa ní kéèsì bí ọkàn wọ́n fún wa ní kéèsì bí dáàbò padà sọ sí بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده ولا يشرك به شيئا أنا قال أنا بعد أقول موسى دينا tí ń fẹ́ ni kọ́lọ̀ mọ̀ bá táwọn ọ̀gá gbà káwọn tí ó jáde láyà wọn ká gbà fọ́lọ̀ ká ṣẹ̀sìn ọlọ́ tí wù mí náà nù ẹ má pa wọn ni. ọlọ́run ọba ló ṣèyàn ọmọ lápò ìdìbò àìlùsàn nàbì tí ànábì bá ní pa wọn lànà bí òṣèlú ọ̀hún ṣùgbọ́n kí lè fẹ́ kéde pé kọ́ta yẹn wọ ẹ̀dàkùn tó yọ lọ. kọ́ta yẹn kú lè má pè é lè má pè ó dà ẹnì sàdé ọ̀pọ̀lọ̀ yẹ kọ́ta yẹn rí tó ń ṣẹṣẹ tí ò dà. tó tó lọ́kọ̀dà ní tí ń ṣẹṣẹ tí ò dà ó padà wá jọ dá ọ̀rẹ́ yẹn náà sàádù ìṣọ̀lọ́ ọ̀bà lẹ́kẹ̀ ọ̀la. Mọ̀tí ó bá sùn náà ń sọ fún ìṣọ̀lọ́ àbùgbọ́dùn náà sì ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́nìkan tí mo ní kórìíra ju ríra nábì lọ ẹ̀rọ ṣe ìjọba síbi kò sẹ́nìkan tí mo ní kórìíra pé láyé òde ká ni mo ní kórìíra ju ríra nábì lọ bani sila anta ahabu nasi laya ọ̀tá èèyàn ọ̀tá wọn di di di ẹni tó wọ́ọ̀sì náà ẹni nìyẹn wá jẹ́ ẹni tó wá bẹ́sì àwọn ọ̀rẹ́ rẹ̀ kò sínú ìṣesí àdágbà Muhammad ká máa léjò sọ́tà ká má ṣe bí àfáà àrírí pé وقلت للخليط ما كان لي على وفاء الخير أمبخسه ولم أخسره وشر لورى من يومه أخسر من أمسه وربما ذاك الهوى خالني أصدقه لود على لبسه وما ترى من جهله أنني أقضي قرين الدين من جنسه ولست بالموجب حقا لما لا يوجب حقا على نفسه philosophy tiẹ̀ ní pé ní bá ṣe dáadáa láì máa ń rẹ́ra ọdún wọn ẹni ò bá ti ṣe dáadáa kó má rẹ̀ ti dáadáa. mo rọ̀ wọ́n àtàwọn obìnrin náà àdúrà ọ̀tẹ̀jú rọ̀ wọ́n ń sàbúrú fún ìrìnwá kí n wá ṣe àfihàn olóhùn olóhùn sí yìí o ní bá ṣe dáadáa kí n tún lè fi mí kàmá kálà ní odò sí òṣùwọ̀n tọ́rẹ̀ bá fi bá mi lò ní ibi bá lò. àlẹ́ bíbí ní kàkan lọ́rẹ́ fi bá mi lò tó lọ́wọ́ tó lé wọn kún ìhùn àákún náà fún àmbá fásitì bọ́ọ̀rẹ́ bá sì jẹ́ pé ìlàjì dèríkà ló fi bá mi lò nínú òfin ní ìlàjì dèríkà wà lẹ́bùkọ́ yẹn tó lọ fún un ní ìlàjì dèríkà fún un ní dèríkà pọ̀pọ̀. márùn-ún àgbẹ̀ lọ́ńdà tó wà lásìkò bẹ̀rẹ̀ mọ́ jíbi àkànlè máa. لا يوجب الحق على نفسه لا يوجب الحق على النبي قال يوم àwọn ẹsẹ̀ náà tán nínú kí gbogbo ẹsẹ̀ ní ṣẹ̀jẹ̀ láìsẹ̀ wọn ọlọ́run ọba tó wá dá wá kún un lọ́wọ́ pé málákùn ti báàlì màláìka ẹ bá fẹ́ kí n sọ gbogbo òlu wọn kí n dọ̀kúta lé wọn lórí ká kú yányá mo rẹ́dì nàbí wọn ní bàlẹ̀ àròjú àyìn yọ̀kùrọ̀jọ̀ lọ́hùn nínú àṣùlá àbíní mẹ̀yà àdúgbò lọ́hùn wàhídàmú wọ̀lá ẹ̀rí pé ìṣàyẹ̀ nǹkan yẹn fẹ́. táwọn ò bá gbà mo fẹ́ káwọn tí ó tara wọn gbà wọ́n fi lò bá lè sọ pé ìfẹ́. ara kọ́ ẹ̀sùn padà wá kó gbogbo ìlú wá bá nàbì nígbà tó yá gbogbo wọn àná sílá létà létà létà létà tó yá wáfùdù bàní sàkíyèsí àwọn dẹ́nigéètì kan wá bá nàbì màdínà ń pè ní wáfùdù bàní sàkíyèsí wọ́pùtò bàlẹ́sẹ̀ fíìmù ibi tẹ́tí wá nílẹ̀ táyé kìí sẹ́ni kẹfà gbogbo olúwa bá nábì mùsùlùmí ẹ̀tẹ́ káàkiri dàbá yìí o ẹ̀dá kò kámẹ́rà táwọn ń gbẹ́nà náà nǹkan ẹ̀yẹ ẹ̀kọ́ kan náà ní hajjatul wada àjìdá nàbí ṣe àṣegbẹ̀yìn àgbàṣe kọ́kọ́ náà ọlọ́run bá rẹ̀ jẹ́ amukanahu lọ́rùn mi ọ̀tá àti àdá yìí àwọn ọ̀gá àwọn ọ̀gá àwọn ọ̀gá nàbí ọlọ́run ní kí ọwọ́ tẹ̀ wọ́n. wọ́n kú àwọn tó jẹ́ ìmọ̀lẹ́sọ̀gbọ́n wà nàbí tẹ òkú dáa. ما لم يسأل عن قاتل أبيه فالنبي لم يسأل عن قاتل أبيه أما ماذا تظنون أني فاعل بكم ماذا تظنون أني فاعل بكم كلا وديك يتسيف مهمة كلا يكسبتش عين نقع مني كلا وديك يتسيف أنا خير أولا لا لا لا بيبوسي في يعني عين وسيني السيدة على الدولة wọ́n mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká nẹ́bì mọ́ mò lábú lọ́wọ́ kọ́ọ̀lù fẹ́rọ onídáadáa làwọn ó sè yàbùnàtàrí níbi ìdàkìlì ẹni ẹni rí ọmọ ẹni rí lẹ́gbẹ̀ẹ́ ìrìnàmù fẹ́ẹ̀ntùmọ́ tó làkọ́ ọyọ̀dà gbogbo yìí alákọ̀ọ́gbà wọn fòfòrò látàn tààlà adágbìyànjá mi ṣùṣẹ̀lẹ̀ fún náà wọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ náà nígbàtí ànábì padà bọ̀ wálé ní àtìtọ́yì mọ́lákùnrin jùbẹ́ẹ̀lù yọ sí ànábì pẹ̀lú tìbìrì. ọlọ́ọ̀fẹ́ lè fọkà nábì balẹ̀ rẹ̀ lẹ́kùn ni pé ọlọ́run òfin mi lẹ̀ lọ́pọ̀ lọ́run òfin mi lẹ̀. tó wá pẹ́ sá ànábì tó rìn ànábì ò tí ì lè kùtì kùtì wọ́n máa fọ́kà. nábì wá gbàdúgbò kan jọ ọ́n pè ní wáàdì náà wọ́n rí náàlá nìkan ní ìlú dàbídùn ní gbogbo àwọn oríṣiríṣi àwọn èso dàbídùn ní máa ń sun bẹ́ẹ̀ náà ìbá ní káwọn sinmi díẹ̀ káwọn máa bẹ́ẹ̀ for some days nàkà ń sọ kìíní àwọn ọmọ anábì máa ń bẹ́ẹ̀ lé kànábì òkè ẹ̀ o àlọ́ náà ti gbádùn ọlọ́run sì pa wọ́n fún un ọmọ ọmọ sí ìyá láti pè ní ọlọ́run ọlọ́run ọba tí ó ń sẹ́ǹkù níbi wọn ń kírun fọlọ́wọ́ bá lásìkò tá níbi kírun tí ń kakọ̀ wá làwọn àlùjànnú lọ́sọ ìbí ìdàwọ́ wa àdúgbò àwọn àjànú ń débẹ̀ nábì gbọ́n mà bá nábì ṣe wá ń gbébẹ̀ tí ń kírun tí ń kakọ̀ wá ní ọlọ́run ní wáyé sọ̀rọ̀ fúnná ilẹ̀ ìka náà fọ́ọ̀rọ̀ mi náà lè jẹ́ ní يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم. وإن صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن ọba nígbà tí a ní káwọn apá kan àwọn àlìjànú wá tẹ́tí sí bọ́rọ̀ ṣe ń ka Kùránì. nígbà táwọn àlìjànú wá dé lágbọ́dún tó ti ń ka Kùránì pariwo àrùn ṣètò ẹ̀yìn tẹ́ ẹ máa ń pariwo nígbà tá ń ka Kùránì lọ àwọn àlìjànú gánmà lẹ́kọ̀ọ́ pé iye òkè ń pariwo lásìkò tá ń ka Kùránì pariwo àrùn ṣètò àwọn àjẹ̀lú sọ fún àwọn èèyàn ìjà àdákẹ́. Fọlọ́mà kú bí ẹ̀ nígbà tá ànábìrò àtakò bá lè ta wàláwó àwọn àrẹ̀jà náà wá padà sílé wọ́n lọ bẹ̀rẹ̀ sí máa ṣe wáàsì. Ìyẹn gbọ́ wáàsì ẹ̀ sí ní máa lọ sí wáàsì tí ẹ gbé fáwọn tó kù. làwọn àrẹ̀jà náà gbọ́ wáàsì. Wáàsì náà wá gbọ́ ohun ògbọ́ fáfẹ́ wọn pọ̀kan lè láàrin àlọ́ tafsir wọ́n gbọ́rọ̀ nípọ̀ kan lè rúdé dáwà balamma kò déyà wọ̀lọ́ ilá kọ́mìnrin mọ̀ọ́rẹ́rẹ́ wọ́n lọ ṣe wá sí pẹ̀lú ìdájọ́ ní ọgbọ́jú díẹ̀ náà lọ. قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل ndị الذي موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق nígbà tó délé náà aláwọn èèyàn wa ẹni káà ń bọ̀ tó kà òun náà náà kò bá iná sẹ́mi náà kíkà bá agbó tíra tíra wọn ò tí mà bá wọ́n sì mọ̀ pé ẹbí tí ilé ìṣẹ́ yẹn sọ̀rọ̀ àwọn náà ti fi ẹ́ńsẹ́ǹtì wọn gbọ́ pé à ilé ẹ̀rọ náà ló jẹun kò sì sínú tá a mọ̀ pé Musa mú wa ó súnmọ́ àkọ́rọ̀ ọlọ́run tuntun omi ìrẹ́lẹ̀ kọ́ọ̀lù ìrẹsẹ̀ mẹ́rin náà kìtàbà ó sì dábẹ́ ọ̀la àdìmọ́ ọ̀sà. bá a ti gbọ́ tí a kan tuntun omi ẹ̀yìn Musa ló wá. Tẹ́lá tó mí ta gbọ́ ìpínlẹ̀ gbọ́ ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn ẹni àdámọ́ wa. Mùsọ̀dé kọ́ ni máa báyìí náà yàdá yìí. Tẹ́lá tí kí ń bẹ ńlẹ̀ kó tó dé ìtajà mú wá tó tó jọra wọn. àwọn àjọyọ̀ Tíra yìí ń ti ẹni báyìí lójú ọ̀nà rẹ̀ sójú ọ̀nà tí ó tọ́ ẹ wò kí ló bá rí. Ajíbù dá ilé àlùbá lẹ́yìn èèyàn wa ẹ̀dákan má já fi tíra yìí lẹ̀ o. Àwọn ọmọ ènìyàn tí ń gbìyàn bí ànábì ò gbà tí àwọn àlìjẹ̀mú tí wọn ò ànábì wá ní ẹ má fi lẹ̀. Yàtọ̀ ọ̀mọ̀ná ẹ̀yìn èèyàn wa ajíbù dá ilé àlùbá ẹni tí ń pèpè tí ń pè wá lọ sọ́dọ̀ ọlọ́run yí ẹjẹ́ àdà lóhùn ẹjẹ́ àdà fún ẹ bá ti dààmú ya á dí ẹ̀kún bèrè lọ fún mẹ́rin mẹ́rin ní fún ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ́ ọlẹ́fòrú yá àwọn èèyàn ẹ̀ṣẹ̀ yín jìn ẹlẹ́gbà fún ẹ̀sìn ní ìwọ náà ọlọ́run ló kó yá nínú pé àwọn àlẹ́nu kanábì ní ó mà padà ní wá ní kí àyà mi sọ̀kalẹ̀ ká nábì lọ rìpọ́tù kìíní fáwọn mùsùlùmí kókó ní ó háyà nílà ìyá annahu sàmà anáfàrọ̀ nínà ìjẹ́ Bàbáàrò iná sẹ̀mẹ́rìnà àbúrò ààlà náà jábá. Ọlọ́run náà láti sọ pé wọ́n ti jẹ́ kí n mà àṣetẹ́lẹ̀ ànábì fún ọ̀gbàgbà tí wọ́n ń bọ̀. Tó ti jẹ́ kí n mà pé ànáwó ìsìtàmáà nàfàrú mídàlìjìnnì táwọn àkójọpọ̀ àwọn àlìjẹnú kan wá tẹ́tí gbọ́ kéṣeké sàmà sẹ́míà kọ́ ọ̀tọ̀ ní sẹ́míà ọ̀tọ̀ ní ìsìtàmáà sẹ́míà yẹn lè gbọ́ tí ò fẹ́ gbọ́ wọn fọ́ọ̀sì ẹ̀gbọ́n kíá ìmọ̀kúlọ́wọ́ àsọ̀wọ́kú dàbí ìwà ìjòkó ẹ̀sìn náà wò lásán mọ́ ìsìtàmáà sàmà ọ̀nwá yìí yàrá ó gbọ́ nígbọ̀ mo fẹ́ gbọ́ orí ìrántí lórí ní sim attentively. Ìsọ̀mà anáfààrọ̀ ìgbìnà ìjẹ́ ni àkójọpọ̀ àwọn àlìjẹ̀nú kan wá pọ̀ tí ń tafà ọ́nù ìrìnà sàmì àìlà àkóró àìlà náà. A máa gbọ́ kíkà kan tí ó ṣe wálé mà kíkà yìí, wàhàdí ìlàrọ̀ òṣèlú fàánà nàbì ní ìwàlẹ̀ mọ́ṣẹ́ríkà bí rọ́bìnà ọ̀rọ̀ yìí ọlọ́run ló sọ ọ̀rọ̀ yìí àti yẹn kọ́ táwọn àdìjẹ̀mú lẹ́ẹ̀ka tákà gan ni wọ́n sáré wá gbà báyìí a sì ti wọ dúkà ìwá lẹ́yìn ìgbà náà dídìde àwọn èèyàn kò lẹ́nu òtí gbà ní fi tún sọ níbi fáyé tá a sọ ń bẹ̀ tàbí pé dandan kọ́ ni báwọn tí ó kọ́kọ́ gbà fún ọ làwọn tí ó sọmọ àwọn tí ó kọ́kọ́ takò ọ làwọn tí ó sọmọ nígbà tí o bá ti wáyé kí wọn lọ́pọ̀ túnítì máa ju kágbà fún ọ ọlọ́run àdékan wá gbà gbígbà wọn bá wúlò. nǹkan méjì ọlọ́run ọba àdékan ọlá fi fọ́kàn nábì balẹ̀ láti lè get used sáwọn àbànújẹ́ tá nábì sẹ̀sẹ̀ fẹ́sìtà látara mọ́tò ábí ìtọ̀rọ̀ nìbí wọ̀fà àdùkọ̀ ní ìjà tí wọ́n àdá àhàlẹ̀ tọ́ ìlàwó ọkàn náà wà pàdàgbà fọlọ́wọ́ ọlọ́run ló ń bá. Nǹkan náà bí ò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n yẹn máa ń níbi tákùn ìyá tó náà. To strengthen the faith. Kọ́kàn lè balẹ̀ kí alójú ọ̀rẹ́ kọ̀ bẹ́ẹ̀ náà. Lẹ́yìn ìgbà after dawn lẹ́bi wá ó wà sọ́lé. Èyí ni ẹgbẹ́ mọ́kà èyí ti lọ tún sọ fún yín ẹ wá sí àjẹmí. Ìyẹn ní fi lẹ̀ nígbà tá ànábì wa wọ mọ́kà yìí ànábì tó fà káwọn aríyàn kan tí ní gbà mọ́ wọlé wọ́n tiẹ̀ ní tó kà ànábì ní lẹ́kọ̀ọ́ five ànábì mú zéèrè wọn ṣáìfà lọ́wọ́ zéèrè wọn ojúṣe ọlọ́run wọ́n kàn padà sí mẹ́kà náà náà di ọkọ̀ náà ti lọ sọ́ìfù náà ni lọ sí òṣèlú ọ̀gbọ̀n ẹ̀jẹ̀ wa àjùmọ́n àṣà kan nínú àwọn àṣà alárúbáwá ní àti obìnrin jáde sí ẹnìkan nínú àwọn ará ilé mi sì nàkí ń bá gbogbo yín jà ó wà ní àfáà yìí nìkan mo yàn dáre ẹ má fọwọ́ kan ó náà ẹ ká sì ní o ṣùgbọ́n mo mo mo mo mo ẹ mọ ẹ yá àfẹrẹ fún mi kárí báwọn àwọn lágbára gbọ́n wọ́n sì ní rúwa wọn ò ní fọwọ́ kan náà tó ń ti bí wọ́n sì ń jà bẹ́ẹ̀ kan nù wọ́n ti ní káyá fìyẹ̀ fún un kékeré ẹsẹ̀ ló wá sá kó wá sá wá báyìí ẹ̀dá aṣọ ti sábà nìyẹn sílẹ̀ abẹ́ẹ̀kọ́ ni nígbà wo nìkan táwọn ó sáábà tó jẹ́ wípé yóò lè fáwọn ní hakùnjùwà tí ó lè fáwọn opportunity àti wálé tí ó gbà wálé. ọlọ́gbọ̀lọ́gbà kèfèrí kan kèfèrí ni ó sì kú ní kèfèrí wọ́n pè ní àìlèmọ́tòáìmù ìbùnú àdìyí àìlèmọ́tòáìmù ìbùnú àdìyí lọ́gbọ̀lọ́gbà pé àìlèmọ́tòáìmù lákùnkùn àbí kí n wọlé kí n máa bẹ láńdà jìwá rẹ̀ kí n máa ní mo ti mú ọ̀nà ọ̀nà tó lọ tó lọ àwọn tó lọ sí tó lọ fa pépà yá ń jò ní. wọ́n ti wá gbà wọ́n ó gbà mọ́ fáyìn ó gbà wọ́n ni wọ́n ti mú ìgbà tó ti kú ọmọ rẹ̀ ní padà ìgbà sílámù à ń tẹ̀lé jù wẹ́ẹ́ ìbúná mọ́tò ẹ̀. wọ́n ló fáwọn nábì gíga security táwọn nábì fi padà sí nàkà ẹ̀dá kan kí ló ní kí dáhìyà tí ò bá síbò míì tó ti lè rí fọkànbalẹ̀ rí dáhàrà sí àfọwọ́ òfò yóò lè bà ẹnìkan tó ń dààmú ẹ ọwọ́ ọlọ́gbọ́ ọlọ́pàá ọlọ́pàá dàpọ̀ ẹnìkan máa ń dààmú wá sí i ẹ máa wá sọ yìí kò sáré níbẹ̀. لكن الراجح من قولي أهل العلم جواز الاستعانة على الدعوة بالكفار فكان بابا الذي كنا الصوت أبو ما يروح أسمعوا ó fi ṣọlọ́ ọ̀bá àdìkẹ́ ọlẹ́yìí dàbí orí ní ọdún bábẹ́rẹ̀ sọ̀rọ̀ nípa wọn ìfìlẹ̀gẹ́ mẹ́ta ọba ìnáwójà ọ̀rọ̀ wọn nípa wọn mùsùlùmí kí wọ́n jẹ wọn lọ́jà wọ́n tó yẹn ti kú ọmọ àdí àwọn tí ànábì wọn kó lọ́pọ̀ ẹrú wọn pọ̀ láwọn tòbí oyin mẹ́kà wọn sọ ní àdídùkú wáyé. Nàbí wọn sọ wípé lẹ́wọ̀n káàlẹ̀ mọ́tò àìmọ̀gbìnà àdéhìn hayya. ثم كلمني في هؤلاء النتنا لتركتهم له. wọ́n ní pé mọ́tò ẹ̀mọ́ àwọn àdéhìn sì ń bẹ ó wá bẹ̀ mí pé àwọn amọ̀dàkọ̀ bá ń fa àwọn ènìyàn àwọn ọmọ ìbúdì àwọn àwọn olóògùn àkídà yìí tó bá níbi ìbú òun fi wọ́n lẹ̀ ń sì fi wọ́n lẹ̀ láwùú nítorí tiẹ̀ lọ́nà ìgbàgbé àná kódà kó jẹ́ ní kó ṣe dáadáa fún lánàá jẹ́ kíkò ní aláwọ̀ ó tọ́jú kápò rẹ̀. àṣọrí ọ̀fun wa nípa nípa ìdánwò ṣe nípa nìkan náà tó náà ṣe dáadáa fáàlì náà lásìkò ọjọ́ àyírí nínú ẹni tí bá ń bẹ láyé ni ìyẹn bá ṣe báyìí. sọ̀rọ̀ mi wọ́n mọ́ká lọ́gbẹ́ jìwárù mọ́tàí ibn Adi kálìbà kan lẹ́kọ̀ọ́ wípé kò takò àkídà Islam lọ́wọ́ ládùúgbò kan wọn kò rí náà báwọn mùsùlùmí náà ní bẹ́ẹ̀ sí báwọn mùsùlùmí náà kan tí wọ́n lọ ń jẹ́ lẹ́yìn lákejì rẹ̀ àbáwọn kòfìrí tí ẹ ní mo fẹ́ kẹ́sì ọlọ́run tó ẹgbẹ́ lọ́wọ́ kó ní títàká sì lẹ́yìn kan ìfìrí sì ní mọ́tàlá àtúnwé ìlú gbáwọ̀ náà àdìsí kan bẹ́ẹ̀ lóòótọ́ o lógun òdìṣẹ́ ọlọ́run bá àlékè ọlá o tẹ́yìn tẹ́nu àwọn kẹfẹ́rí lọ́wọ́ òdìṣẹ́ ọlọ́run bá àlékè ọlá ó ní àbẹ́ mo fẹ́ bá ọ jà mí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ jagun lábẹ́ àṣìyà ìsìlámù ẹ̀ anábì ní sọ̀rọ̀ ti gbàsílámù ó ní wọn gbàsílámù anábì ní ẹ̀rù jẹ́ ẹ̀fà ìlú ní ìlànà ti yá sáà lọ́wọ́ tó lọ òun kà fún dé àwọn fẹ́ bá ẹ jagun ni anabi sọ ti gba islam ó lọ gba islam anabi ní ẹnu jẹ fẹlẹ máa sọ ayé náà wò láti ayé ọ̀padà ní òde ìwọ ní òde ìdúkàdà wọ́n bẹ̀lẹ̀ ẹ̀kẹ́jọ́ ń tún gbọ́n àwọn gba islam wọn àfáà tí wọ́n ní láyé tó sọ lè ẹsẹ̀ àlẹ́ tó lè kó fáà wọ́n fà ṣiṣẹ́ yìí. النبي صلى الله عليه وسلم فلا نستعين بكافر àwọn ẹni àkọ́kọ́ sì dá wọn lóhùn pé ànábì sọ́run gbà sílá ẹni tí wọ́n ń bọ́ kó fẹ́ jagun tí sì bẹ́sẹ̀ inú wọn kọ́ọ̀sì mi tí ó ti ń láìkí ni mọ́tàlẹ́ lọ́mọ àdín nígbà tó kú ó kú ní kẹfẹ́rí àbẹ́mọ hasan masadu tó pọ̀ kì àti wọn tó wọn kọrin kí kẹfẹ́rí àbọ̀ farabalẹ̀ tiẹ̀ ẹni hasan masadu tó òun náà kọrin kí ni àlùmọ́tò kẹfẹ́rí bí kẹfẹ́rí ni. قل أجبت رسول الله منهم فأصبحوا عبيدك ما لبى مهل وحرما عبيدك ما حبى مهل وحرما فلو سئلت عنه معد بأصلها وقحطان أو باقي بقية جنهما لقال هو الموفي بحفرة جاره وذمته يوما إذا ما تذمما وبالتي هي يوما إذا ما تدل سبيل حسان سيئته هو حسان سكي المطعم وما عدينه tẹ́kẹ́ kò sáàmù sáàmù kì kò sì pé ní ọ̀gá ọ̀gá mùsùlùmí ó kì pẹ̀lú tí ó ṣe ni ní báàdù ìbáàdù náà ni tẹ́ẹ̀mẹ́tì kò gbàgbé lọ́wọ́ láwùjọ kan tá a fẹ́ fèsì ọlọ́wọ́ bá a lè kí ọlá ìpìlẹ̀ ni pé a ó wà yàn lọ́wọ́ lọ. gbogbo tí àwọn ẹ̀sùn láyọ̀ lọ́wọ́ ìgbà tí máa wà yàn lọ́wọ́ ṣùgbọ́n yóò ní ká máa wà mí ní ìlàkùjọ tẹ́lẹ̀ jẹ́ pé bíbẹ̀ wọn nù wá ní ó more responsible. a nígbà tá à ń lẹ́bi dé ilẹ̀ tọ́ ìfọlọ́wọ́ àwọn baálẹ̀ wọn mẹ́ta kò sí ẹ àràfáàní tí ń bẹ́ ń bẹ̀ ni pé táwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tẹ́ bá dà nábì lóhùn á padà kánú Mẹdínà gbogbo gbogbo àlómọ̀ rẹ̀ ló. lẹ́yìn bá ṣe wẹ́ẹ̀sì ẹ mẹ́fà wọn balẹ̀ ilẹ̀ kí máa ti wọ́n á wá àwọn tí ń polówó balẹ̀ káàkiri. tí mo bá láǹfààní àti ìgbà síláàmù òun náà nílé mọ́kí balẹ̀ ìlú kan bá gbà síláàmù torí iyì síláàmù gbogbo òkò ìyẹ́kọ̀ọ́ ni. àwọn afáwọn tó ń lọ onísìn ìyẹn kan gbọ́dọ̀ sọ dáwà àyàbí dáwà àwọn àyùn lásán ni ká torí ẹ̀ pa àwọn àyùn kúlẹ̀ yìí ló lọ́wọ́ bá bá nìlẹ́bí wí sí oṣooṣù abasi. bàbá kan àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tó pọ̀ tá ànábì sí o ànábì níta máa àwọn àgbàlagbà àgbàlagbà kódà kó lè bá yé wa lọ sáyẹ̀lì nàbì sọ̀sálàmù àwọn lẹ́kẹ̀ẹ́ kálábì kọ́ káàkiri àwọn olókùnrin kí ló dé tí ò kọ́ sí mọ̀mọ̀lẹ̀ òkèèrè ẹ̀rọ ló tẹ́bí tó bá lùkẹ́ bá gbà sí láàmù ẹni ò ní fẹ́ sí ẹlú ẹlòmíì àtẹ́bí lè mọ́ bá wọn mọ̀lẹ́ ọ̀dà lánàá láwọn fi sọ fún wọn báwọn tí wọ́n wọná tẹ́ni ńlá bá ti wá gbẹ̀sìn ọ̀rọ̀ lọ́wọ́ yẹn àwọn àyókò tẹ̀lé owó yẹn nìsí. sunu tá a tún fẹ́ mú lẹ́kọ̀ọ́ báyìí lẹ́sìn sí lọ́tọ́ àtàwọn ìṣẹ̀lẹ̀ tó dàmà hádọ̀. níta náà ni wọ́n sẹ̀wọ̀n tí wọ́n padà sílé tó tó wọ́n bá kẹ́jẹ̀ kan wá gbà wọ́n là tó lè bá a máa rí ibi gbèrú fúrílì. ó jẹ́ ló tán pẹ̀lú political asylum láwùjọ táwọn aláyé yóò sí tẹ́nì kan bóyá wọ́n rí lẹ́lẹ́sẹ̀ níbì kan àbí wọ́n ti rí ní ẹni tí wọ́n fẹ́ gbé kan wọ́n wá sá lọ báwọn ẹlòmíì kan lè gbà tó sílẹ̀ ayẹyẹ yá ìfìwà fún un sáàbù gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ní pé tí ó pààyàn pọ̀ kó tọ́tọ́ ni tí ó tako òfin ọ̀rọ̀ àlejò ọ̀la. ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀wà ní ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé òjíṣẹ́ ọlọ́run débi bọ́lọ̀ wọn bá àlékè ọlá ní kíkéré ẹ̀ lórí tó ṣe fún ànábì lọ́dọ̀ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا السميع البصير ìṣẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ ní gẹ́lẹ́ tí ànábì gbé lẹ́kọ̀ọ́ ìrì tó dé mẹ́ta. kọ́nà ọ̀bẹ àgbègbè ọ̀la ìfẹsẹ̀ sódì sí ànábì. wàlúwàlúfà àwù ní مشاهدات العالم السفلي ليرى ما في العالم العلوي. ànábì ti di kí n bẹ́ẹ̀ lẹ́la ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún agbára ọlọ́run ìmọ̀ ẹ̀dá ọlọ́run àtúwọ̀n òkè náà hàn nínú oríyẹ̀wò ní ààyè àjílà adábì lọ sókè sọ́nà. ìrìn àjò yìí àfẹ́ lọ púpọ̀ lórí ẹ̀kọ́ pé a sì ní tó pọ̀ wọ́n jù. méjì orí ńlá méjì lọ́nà ni pé ọlọ́run bá nìyàbì mẹ́kà ó ní ó lọ sí bẹ́tùl makdis orí ẹlẹ́ẹ̀kejì ọlọ́gbà nàbí láti bẹ́tùl makdis ó lọ sí fọ́ọ̀kọ̀ sàmà wá ti lọ́dà ìdùnnú ìlú wà bá nàbí ó gbé nǹkan àgbọ̀ wá nǹkan àgbọ̀ yìí nígbà tó gbé dé wọ́n nǹkan àgbọ̀ yìí a lè gbé ní kẹ́tẹ́kẹ́tẹ́ a sì lè pé ní ìbáka bẹ́ẹ̀nà hàmírì wà bẹ́ẹ̀nà ìbàgárì ni àwọn méjì ló wà ọ̀nà nàbí gùn láti ilé rẹ̀ ní maka ó gùn wọn lọ bẹ́ẹ̀tò lùmọ̀kọ̀dẹ́sì anábìyẹn bẹ́ẹ̀tò lùmọ̀kọ̀dẹ́sì ó wọn ti ń bẹ ń bẹ ànábì òkú débẹ̀ ó fẹ́ dé sáàmù ń jọ́nà lọ́wọ́ wọn dá padà àbí ẹ̀kọ́ ni wọn ò jó orí ti ń bẹ ní sáàmù ọlọ́run padà wá ní ká nàbì dé bẹ́ẹ̀tò lùmọ̀kọ̀dẹ́sì lọ́bìnrin tí ń bẹ́ẹ̀ láwọn orí ọlọ́run níjọ́ náà lọ́run táàmì lẹ́bí ìdébẹ̀ ìbílò ẹ̀fà lẹ́bí ni tí ó mú kí agbọ̀dọ̀ ṣàlejò lẹ́pọ̀ wálé ọlọ́run fún abúlọ́sì máàmù ní bẹ́ẹ̀tù lọ́ọ̀lẹ̀ àrámì ní maka tí wọ́n sì máàmù ní bẹ́ẹ̀tù kíni àdìmọ́bìlì kọ́ ọ̀lẹ́ bá díkà nábìlà fún ìmáàmù yìí àní kí ìmáàmù àràmì náà ni aráàmù ìmáàmù bẹ̀tù بيت المقدس على رأي من يسميه حرما وأن ملائكة جبريل فو النبي لومي أتوتي وأوفر as a النبي ما يقال النبي أمي قال جبريل اخترت الفترة وقال لهم أوتي lẹ́yìn ìgbà náà lọ ẹgbẹ̀rẹ́ النبي وكان pé ẹ̀nẹ́bí òkà lọ sáàmà lásà ó lọ sáàmà tí o ṣe gift ayélujá ọlọ́run ló máa gift ìlànà bí ìgbà lọ́mọ́ta nígbà lọ sí sánà dísánà àkọ́kọ́ wọ́n sì ti lọ́pọ̀ fún ànábì ànábì wọlé ẹni tá ànábì lábẹ́ ni ànábì ádámà wọ́n kíra wọn nígbà báyìí kan wọ́n sì máa ń kíra wọn wọ́n kò wọ́n ṣe lẹ́kọ̀ọ́ wọ́n ṣe lẹ́kọ̀ọ́ fún wọn àná ní ìbá ìlẹ́kọ̀ọ́ Yúsúfù níbẹ̀ wọ́n kò níbẹ̀ ọmọ sọ́mọ ẹlẹ́ẹ̀kẹrin ọba ìnábíwá ibò yíṣà ń bẹ̀ ọkọ̀ ń bẹ̀ ọmọ sọ́mọ ẹlẹ́ẹ̀kàrún ọba ìnábíwá wọ́n kíra wọn dáadáa wọ́n lọ ọkọ̀ ń bẹ̀ ọmọ sọ́mọ gbàdánù ìbọ̀rọ̀ yìí máa pẹ́ wọ́n láwọn ayé mùsùlùmí ìjà tí ń wọ̀ mùsùlùmí ìdánzóhùn òwú aláàbẹ̀tìl màmúr lẹ́nu ìbọ̀rọ̀ yìí máa fẹ̀yìn wọn ti bẹ́tìl màmúr bẹ́tìl màmúr wọn ni káàbà tí ń bẹ báwọn sámà káàbà sámà táwọn ẹ̀dọ́ ọlọ́run bẹ̀ ti ń ṣe lọ́n tó náà máa ń kó fáyà bí káàbà yé omi bẹ́tìl mọ́lá àlùmọ̀ ọlọ́run sì fi bọ̀rọ̀ wálé ìgbà yìí tèrè máa mú un lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí bẹ́tù àmúrì lójoojúmọ́ kọ̀ọ̀kan sàbọ̀rọ̀nà àlùfò mádàkà seventy thousand màláìkà ní máa wá ń tàwá fún bẹ́ẹ̀ bí kò ní bá sì tàwá fún màláìkà míì ní ó wà á lọ́lẹ̀ ní bá sì tàwá fún bẹ́ẹ̀ kan náà ní láìsàn lẹ́yìn ìgbà náà lọ lọ́gbọ́ wa lọ lọ lọ lọ lọ ó débi tí ọlọ́run jẹ́ kó dé ń bẹ́ẹ̀ náà àwọn àfáà mi wọ́n nígbà tó wà lè jìbìlì ìlú lọ jìbìlì ìlú ìlọ́ba tàìmí ò lè kọjá lẹ́wù wọ́n lọ ló fara máa mi na ilẹ̀ àjàwó ọkọ̀ ọmọ máa lò ó níbi táàlì. a ń rìn anábìrì ọgbọ̀ láti fún anábìrì mẹ́rin wọn anábìrì ọ̀pọ̀lọpọ̀ orí títóbi ọlọ́run lókè sánà nínú ọ̀pẹ̀lẹ̀ wọn bí. ó dé ojú sí bákan dọ́kítà gbogbo àwọn anábìrì ọlọ́run ní ayé àdúrà gbogbo wọn ni wọ́n wá lọ gbé wa wọ́n wá kí wọn lẹ́yìn ànábì ànábì wá sí máàmù fún wọn lẹ́yìn ìmọ̀kìlẹ́sì lẹ́yìn ìgbà náà ànábì wọn padà sí mọ́tà padà lásìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa tásùbà ta. wọ́n sì ní ọ̀tá ọlọ́run àbújá ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lójoojúmọ́ ní máa lọ kalẹ̀ fún ànábì kí ló dé lórí o. wọ́n ti fi ṣe yẹ̀yẹ́ ọ̀nàrí àdúgbò kí àpò òyìnbó ti fẹ́ sí fún ara mọ́tà kí mo tún lọ sí bẹ́tẹ̀lì lẹ́pẹ́tẹ́ sí kàtí wọ́n fáwọn fún ọ lọ sí yóò tiẹ̀ ń dààmú ọkọ̀ oníṣẹ́ lọ sọ́lọ̀ ní ọmọ ààrẹ sọ̀nà ní àbújá ní bá tè ẹ̀ máa ń nà fún gbólógbóló wà lẹ̀ kí tó wà kí ni information tó wà lẹ̀ mo lọ sí bẹ́tẹ̀lì lẹ́pẹ́tẹ́ sí ọ̀lọ́ bẹ́tẹ̀lì lẹ́pẹ́tẹ́ sí ọ̀nà àbújá ní owó mi ká lẹ́yìn pa ọkọ̀ wọ̀n lọ́mọ. ṣé tó sọ ṣé fi máa pàrọ̀ lókù lọ́wọ́ sọ É wa ẹ sọ. ẹ̀rọ àwọn ohun tuntun dé òun ọmọdé ló ti lé láti bẹ́ẹ̀dẹ̀ lákìlì ṣe gbogbo ìṣúnmọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn àbàlẹ̀kẹ́ọ́lá láti lè fi ṣe èyí. àwọn táwa máa bẹ́ẹ̀dẹ̀ lè má kéde sí dáadáa. àwọn sì béèrè lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run wá gbé ohun tí ń jẹ́ àwòrán fà náà gbogbo tẹ́ńbẹ̀rẹ̀ nípa bẹ́ẹ̀dẹ̀ lápẹ́sì báyìí báyìí ọlọ́run bẹ̀rẹ̀ ní amọ̀lẹ̀ xabaru pàpàlì sọ́dà amọ̀lẹ̀ ká sọ̀rọ̀ nípa information orí bẹ̀rẹ̀ nǹkan o ṣùgbọ́n ní wàá pọ́sí kò kó lọ sí ẹ̀yìn àjò oṣù méjì kó wá lò lọ ní òrùka mi ò dá wọ́n ní àkàrà wọn gbọ́ ní òrùn jọ́nà ànábì ìgbà màdínà kọjá ẹ̀yìn àjò ń gbà náà lè kọjá àwọn èèyàn kùrẹ́sì sì lọ rajà ní ilẹ̀ sáàmù táwọn bọ̀ wálé ànábì sálámà sí wọn òun mọ́nà kọ́là ń gbọ́ ẹ̀yìn táwọn náà dọ́nà àwọn gbóhùn rẹ̀ ní mọ́tò ìjúbẹ̀ nínú gbà nínú gbàgbọ́ ìṣọ́nà ọba àlekè ọ̀la pé pé ìní ọlọ́run nínú àwọn òrìrì ọ̀nàdẹ̀ náà bá ní kó rí fi gbọ́dọ̀ mú kó mọ́ sọ̀nà ilẹ̀ ni muslim àti bukhari ẹ̀dẹ́bí ní àsìkò kan pọ̀ wá fítàmì ó pọ̀ kọjá nọ́mà ìyàwó yìí máa wá gbé mẹ́rin wọn sá lọ síbi àpáta kí ẹ má gbàtẹ̀ lọ́wọ́ mi. sùnmọ́ ní tọ́lọ̀ ń bá gun ẹwà dúró tí ó bú àwọn tí ò gbọdọ̀ mú ìyàtàkù kàmá tọ́lọ̀ wọn á gbé síwájú àwọn ọ̀tá ọlọ́run kò wéé ṣe wọn tó ga tọ́pọ̀lọpọ̀ wọn ò sì rí i. báwọn náà sọ̀rọ̀ sálẹ̀mù ó jọ àwọn sọ̀rọ̀ abájọ kan ìyìn àwa tá à ń bọ̀ wá lẹ́yìn wọn. ìwà ìyìn wá ó dà lábẹ́ dákọ wípé ẹ̀sán ẹ̀sán nìkọ̀ọ̀kan náà ó máa dà gẹ́gẹ́ bíi ẹ̀sán tẹ́ni ọgọ́ta nù yín àbí àádọ́ta nù yín bá ṣe níṣẹ́ lẹ́nìkan ọba. nínú oríṣi náà lẹ́nu ọmọ ìjà àwọn eléyìí rò kí mi ọgbà yín kí mi ti yín. sọmọdé abẹ́ ni pé ìmánì nípa ọlọ́run ẹ̀rọ níbi ní ọlọ́run sábà káṣí là àtàkọ̀ ẹni bá nílùú mọ́nà àgbọ̀bọ̀ kápárí. wọ́n wọ́n bá fi ní kéje mùsùlùmí kí orúkọ mùsùlùmí ká sọ ká má da ìdọ̀tí sí kí ọlọ́run bá sóòpọn alẹ́ ẹ̀ẹ́gẹ́ tiẹ̀ ẹni bá lọ ń gbà fọ́lọ̀ tí sì ń rìn lójú ọ̀nà tó gbà fọ́lọ̀ ó ti di ọ̀rẹ́ ọlọ́run ẹni bá bá àjà ọlọ́run sì bá àjà ìrínú àwọn oníṣẹ́ wa wà wọ́n bá wọn ẹlẹ́yẹ̀wò tí wọ́n rí láwọn àmì bíbí ọlọ́run láwọn àmì agbára ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ wọn ò gbà fọ́lẹ̀. wọ́n ní olùjẹ́ pé kéèyàn wá ríra rẹ̀ pé wọ́n pé yàn ní mùsùlùmí kéèyàn náà wá dáhùn kà mùsùlùmù ní tí èyí ṣe gómìnà mùsùlùmù tí kà ń fi ọkọ̀ jẹ́gẹ́ àwọn ọmọ òsì kí sẹ́ńtálì wa yìí nǹkan là ń sọ àní ìsìláàmù tó fi ìsìláàmù ṣiṣẹ́ tí ẹ̀gbá rẹ̀ dẹ́kọ̀ọ́ parí ìpọ́n mùsùlùmí ní bẹ́ẹ̀ mú ọ̀pọ̀lọ̀ mi kò ízì kí yẹn gbà fọlọ́run bá àríkẹ́ ọlá kò ízì fọlọ́run ní kí máa lè má lẹ̀ ọkọ́ tòkó sọ́ni ẹgbọ́n ọlọ́ọ̀ni ẹ̀rọ máa ti wá bù lẹ́bùn wàá parí àfààní rẹ̀ ní máa زادني عزا وفضلا وكدت برقم أقوم فريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا وأن صيرت أحمد لي نبيا ومما زادني عزا inú tó jẹ́ kí n lé lára mi lẹ́nu yìí lẹ́nu kan bá pè mí lẹ́nu yẹ̀yẹ́ kan ilẹ̀ ìgbádùn ẹni yìí ni mí ní ìsẹ̀nu yẹ̀yẹ́ mùsùlùmí ìsẹ̀nu yẹ̀yẹ́ ni ọlọ́run pálí ìsẹ̀nu yẹ̀yẹ́ wọ́n fọ̀dùlá nítorí kí n lé àmì lẹ́nu ọlá ẹni tó ń gbọ́dọ̀ rí mi lẹ́yìn àlẹ́lẹ́ ọlọ́run gbọ́dọ̀ fún mi ọlọ́run gbé mi ga ọ̀gbẹ́dẹ̀ tòbí áhámọ̀ أفغفريا وقدت بأخمصي أفغفريا mo fẹ́ lè fẹsẹ̀ méjèèjì mi fò kẹsẹ̀ mi kasánà lè jí mú mi dùn kí ni kí ó ṣẹlẹ̀ ní káfíńmílá láti ní aláti ní aláti kọ́ lẹ́yìn aláti ìkẹyìn sí tí wọ́n fi méjọ yìí ká mi yíò kọ́ là ń sọ ẹni tí mo rí tí dùn mí fi ń dùn ní ìbọ̀kọ́ lè dáadáa kọ́ orí gbàyà ìbàdí. وأنصي يرضى أحمد لي نبيا وأنصي يرضى أحمد Ìjọba yá ìbàdí ẹ̀yẹ ẹ̀kú mi gidi èmi ló lè sọ náà àmù. Èyí ò ní mo rí lọ́pẹ́. Kíni náà ń bẹ náà lọ́wọ́ ọlọ́run gidi. Yá ìbàdí fàtàkù ọlọ́run lè pè mí náà kí mi náà dáhùn. Àdìpẹ́ náà tí wọ́n ní wá ọ̀hún sọ̀rọ̀ àrúkà ẹmẹ́dá ní ìnàbíyá ọlọ́run tí wọ́n ní kí Muhammad ọmọ abudu láyé dá nábì tèmi yóò ní jẹ́ mẹ́ àdúpẹ́ ní àfáà ní ìfikọrin níbi rẹ̀ bíkà bọ́kìrì hún àṣàrà tó ń fa òzòkìrọ̀ wọ̀kan ní àmì àjìdá wọ̀kan ní àmì àjìrọ̀. وأعلمها دين النبي محمد هو المنة العظمى والنعمة الكبرى والمنة العظمى هو النعمة الكبرى Ẹgbẹ́ rẹ̀ dúkà bẹ kí wọ́n kú fọlọ́n bọ̀ ọ́ dákun jẹ́ wọn láti jẹ́ wọn mà. Ṣàlàyé fún wa àṣà tẹ̀ ń fẹ́ òrùlé kẹwàá ẹni ò mà tẹ́lẹ̀ lè padà mà tá a bá wí fún báyìí. kankan mìíràn nínú àjìdá mélòó mélòó ki ọla tọ́lọ̀ ń bù wọn kankan na àmìnà melo mélòó mélòó oyin ọlọ́run tí ń sàn lọ́dọ̀dọ̀ rẹ gbogbo oyin ọlọ́run ṣe lè pò lọ́dọ̀dọ̀ rẹ ha. bíbélàníyí muhammadin ọ̀gá rẹ̀ ní ọ̀gá orí fíyàn ìjọ mẹ́lẹ́yìn anábìwá muhammad fíyàn gbàgbá ìnábì ìyẹn ọ̀gá bí àbújá bí àbúláhàbì bí àbútọ́ bí àwọn àbú àwọn àbúmu tí wúlò. wà á bọ̀ muhammadin nàbí muhammadin wàlmínàtúrì ọ̀gbọ́n ma wọ́n والمنة العظمى هو torí ẹ̀mí olùrẹ́ forí ọlọ́run táyé ìyẹn ìsìláàmù ṣeré ìyẹn fi nǹkan kan kéèyàn fi pààrọ̀ ìsìláàmù kò sí tọ́lọ̀ ń fúnyà láyé bí yóò fi wá pààrọ̀ ìsìláàmù tó wàá ta ẹ̀sìn tó bẹ̀rẹ̀ sí wọ́n wà nínú àwọn tí ó tẹ̀sìn tọ́lọ̀ ń fún un lọ́fẹ̀ẹ́ tí ó wà lọ́fẹ̀ẹ́ rẹ̀ sí tí ó tayọ̀ ṣòfò. Èmi a lè fa ayé lásán ẹ̀sẹ̀. Èmi a lè fi iyì lásán ẹ̀sẹ̀ tẹ̀sìn. Èmi lè fi kókó ilé àwọn ọlábàjẹ́ àfihàn ẹ̀sìn jọ́sìn. Àmì àsìlọ fẹ̀sìn wọn ráyé ẹlòmíì. Kó tẹ̀sìn wọn, ó wà lọ fi gun ẹlòmíì kó fi ráyé tiẹ̀. Ẹnu bá mọ bá nàbì ṣe ire lórí àwọn kèfèrí tó bá lè gbà tí wọn ò gbà káwọn tá gbàgbọ́ kì í ṣe kíákíá náà tó gbà wọn máa ń lu kọ̀ọ̀tọ̀ fún ìjà àgbà àfa àṣàáde tó kíákíá kọ́ ló gbà ó pẹ́ tó tó wọnú ẹ̀ àwọn abíwọ sínú ìsìláàmù ọ̀tún wà máa yìí ní agbọ́dọ̀ mọ́ ìsìláàmù. lọ́dọ̀ ayé nìkan tó wọ́n ti wá pẹ́ nínú ìsìláàmù tó pẹ́ gbógun kó ti dàgbà nínú ìsìláàmù ó pẹ́ débi pé tí wàá bẹ̀rẹ̀ sí máa ní ẹ̀mí fúnfún islam dákun má má rí òfin ẹ̀rọ kó lọ́ máa wà fún wa. wọ́n máa parí nítorí dídàgbà tó dàgbà ní islam. adábẹ̀rẹ̀ ìlànà ní ìjìlá rẹ̀ là nínú ọ̀nà téèyàn ó fi gbọ́dọ̀ tó fi kó sílẹ̀ gbọ́dọ̀ tó bí ìjìlá rẹ̀ wíṣẹ́ ìbátí ìmọ̀sílẹ̀ wọ́n ní mùsùlùmí ó ti dàgbà etí ní funfun lẹ́kẹ̀ ní funfun lórí ọwọ́ àlùfíà ọwọ́ ọlọ́ọ̀fẹ́ nù ọwọ́ ń bu ọ̀ ń bú ọlọ́ ọ̀tí ẹ̀wọ́n lápẹ́ nìyí inú gbẹ́sì náà ó dàgbà débi pé funfun ti yọ ó dàgbà débi pé ń yọ lẹ́kẹ̀ẹ́ ń yọ ní orí ànábìnrin ọpọlọ ńlára rẹ o.

so báyìí ni sìgá ọ̀nà ẹ̀rọ ọ̀dọ̀ ṣe yọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ káàfẹ́ kásìkò gbà wá púpọ̀ láti ṣàlàyé àti ṣàlàyé pé pé bó làwọn kò ó ṣiṣẹ́ sí so ìṣe ọlọ́run ọba àlejò ọlá nípa àlámà ní àgbẹ̀sọ̀rọ̀ ọ̀nà ẹ̀rọ àjò. ní ìlọ alábìsíwá jẹ́ kàmùnà kúrò láti rí acceptance àwọn ará máa kà. Bọ́ọ̀lì sì ń tọ́kù tá ànábì fẹ́ ṣe ni kánọ̀tà. Ànábì ò fi ṣe ti rántí ẹ̀rọ. Àwọn ìṣẹ́jọ́ kì í ṣe àwọn mùsùlùmí nìkan ànábì advice. Ànábì ti wáyé pé ẹgbẹ́ mi ń ta orí fún wa ń yẹ nígbà kí mi ò lè pè mí o. Ṣé sáfẹ́ ìtẹ̀jú عوضا عمن تفارقه وانصب فإن لذيذ العيش في النصر kúrò pítọ̀ wà tí ò bá wúlò fún ọ tí expected result tí ò bá tí ì máa yé pò lọ. so alábi padà wá darí ìrìn àjò wọn wọ́n fẹ́ máa múra àti gbójú kúrò lára àwọn ará Mẹ́kà. kánútà máa àwọn aráàlú ní ànábìwá ẹ lọ opportunity àsìkò hajj mo sì rò bí ìpín ti yẹra pé hajj ti ń bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àṣà lásán tí lágbáwá máa ń ṣe kí ọlọ́run tó wá sọ ọ́ dẹ̀sìn mọ́ wa lọ́wọ́ fáwọn mùsùlùmí fọ́málì ọdún kẹsàn-án aláṣọ́hìn ọlọ́run ọba sọ hajj dẹ̀sìn mọ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àṣà lágbáwá ni yàtọ̀ ìgbóná yàtọ̀ ìjọ́ni gbogbo ń dáhùn sí làwọn náà ṣe inú iṣẹ́ sí wọn ṣùgbọ́n ìyẹn ṣe é lórí ìlànà ọ̀nà. àsìkò hajj ó jẹ́ kásìkò tí gbogbo ìran ìran máa ń pàdé business ẹwọ́n máa bó làwọn ṣẹ́ka sí máa ń rí bó làwọn ìwà sí ti máa ń sọ ọlọ́ hajj ní pé gbogbo wọn náà pàdé bẹ́ẹ̀ gbogbo ìran ní máa ń bẹ́ẹ̀ náà ni lánàá. ní ìtàmà lábẹ́ àṣẹ ọlọ́run àyà àlùbọ̀ ìṣìlám alẹ́kọ̀ọ́bà yìí etí hajj bá ti dé àwọn oríṣiríṣi àwọn èèyàn sábà ti wá sí maka kí n ṣàlàyé islam fún wọn sọfẹ́ àwọn ará maka ọgbà and islam is a restricted regional religion so general ti kí n fáwọn ìgbà tó so في السنة الحادية عشرة ọdún kọ̀ọ̀kànlá lẹ́yìn hijira àwọn ará madina wá sí hajj táwọn ará lómi káàkiri alábi fún gbogbo wọn ní information nípa islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ará yìí gba àfa àwọn ará madina ni wọ́n ṣòro interest lọ́dún kọ̀ọ̀kànlá mẹ́rin tó gbọ́ àwọn méjìlá gbà fún ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wọn ará madina wọ́n gbà fún ìṣẹ́ ọlọ́run àwọn méjì láwọn ọwọ́ ṣàdéhùn pé àwọn lọ síréèdì ìsìláàmù láàrin àwọn ará màdínà tó àwọn màdínà àwọn ìyàwó ti pọ̀ pé àwọn ìyàwó sì ti sọ pé àwọn àlẹ́dẹ̀kẹ́ ti dé tá máa fi ń ṣe àdéhùn àbí ìdẹ́rùbà àwọn ará màdínà àwọn àtìyàn àwọn ti lọ opportunity àti rí ànádù tààdà náà wọ́n ní kí Mus'ab ibn Umair kó tẹ̀lé wọn lọ. ليكون قارئهم ومعلمهم wọ́n ní máa wá lọ ń kọ́ wọn tó wú ní lọ ń kọ́ wọn níbò ni wọ́n sì sí náà bá lè tọ́lá ni wọ́n sì áàbò ọmọ ọ̀gbẹ́gbẹ́ ní gbé àmbásẹ́dọ̀ àkọ́kọ́ lọ́sùlá ẹni ara ń lọ ta lọ sójú wa lákọ̀ọ́kọ́ lọ́sùlá ní ẹsẹ̀ rẹ̀ púpọ̀ kan lálẹ́ yìí jọ. ìyàtọ̀ di ọdún kejì lọ́dún tó tẹ̀lé mùsàábù ti wẹ́ fà nàbì nínú píọ̀pù àjìbíà àwọn àbájá ti ń jẹ́ rẹ́sílámù ìgbà wọ́n ti ń gàgà wò ọlọ́pẹ́pẹ́ kò sí ìlú kan ìdílé kan ní màdínà tí wọn ti gbọ́ fọmẹ́ṣẹ̀ lẹ́ka sílámù ọdún gbogbo ń bẹ ní màdínà ti ní information lẹ́ka sílámù nígbà tí ó bí hajj ọdún kejìlá lẹ́yìn ìjìnà àwọn seventy two wàgbà sílámù lọ́kùnrin àtọ́bìnrin méjì anábì wa bá wọn ṣe gbéyà ẹ̀rọ tó lọ báyà tó lọ àpàbà tí òòlà wọ́n ṣe gbéyà lẹ́gbọ̀nrin òkè kan òkè yìí náà ń pè ní àpàbà náà wọ́n wọ́n ṣe gbéyà مما يسلكه الممتحنة يا محمد أنا سلام عليك ولا شبه أبيقي أهانا بيت بلوك شلوم عليك تعالى البايعون أي أنا بوي ولا نسبيع ألا تشرك بالله يا ماسى وصلى الله إبا بيسي وجتوه بكنا ولا تشركوا غير الله من توسيقه أواسي بيا ẹwà ẹwà nǹkan bá mi ní ìfọkàn ìfọwọ́jọwọ́pọ̀ bẹ́ẹ̀ ní jàǹdà tó látò ní lọ ẹtì owó lè ní tí ò dá ní àwọn kọ́ńtẹ́ǹtì gbóyà táwọn mùsùlùmí àná bá nàbì sí kápẹ́tà fanabi kí àbùkọ́nù mùsùlùmí kì í ṣe lọ́mìnà ó ní Islam ní requirements ó láwọn obligations tí ó tì wọ́n ẹ̀rí jáde náà wọ̀nyá tẹ̀sílẹ̀ ẹ̀rí ṣe zìnà náà wọ̀nyá tẹ̀kùtùrú àwòlá àtẹ̀kù àṣà ká máa pọ̀ ọmọ ẹ̀rí báwọn sí máa wọ̀nyá tẹ̀kùtùrú gbogbo ìtẹ́ tẹ̀kùtùrú náà wọ́n bẹ́ẹ̀ ní àyèdí kọ́mọ̀ àrùtúrùkùn ẹ̀ nípa ọ̀rọ̀ mára yín lójú ara yín àbí lẹ́yìn ara yín bá ẹ̀ nípa ọ̀rọ̀ mára yín lójú ara yín àbí gbómiàríwọ̀n wọ̀nàtà ṣúrú ní ìhìnà àrùn subhanallah ẹ̀ ní ṣe èmi ànábì lórí dáadáa mà ẹ wo klọ́ọ̀sì yìí ẹ̀ ní ṣe èmi ànábì ní orí dáadáa mà títí mà kí tó bá jẹ́ pé wọ̀lá yẹku ìwọ̀n náà kì í parí láṣẹ kẹsẹ̀ ní àbíkẹsẹ̀ náà ẹ̀ lè sẹ́yìn àyíkẹ́ ti máa tẹ̀lé ní ànábì ẹ máa tẹ̀lé mi nígbà tí mo bá pa yín lẹ́sẹ̀ bí à wọ́n làwọn àyẹ̀ mi kọ́ sì tẹ̀lé síbà gbogbo tí bá ń jẹ́ bẹ́ẹ̀ agbára tí o bá ti pa yín lásìkò rẹ̀ ẹ̀ ní sàmì lórí ẹ̀ náà kí ni ìgbé standing order fún gbogbo ẹni tó ń lọ wà nípò olórí ẹni tẹ́lẹ̀ ń gbẹ́ni kó tẹ̀lé torí ipò ìgbé olórí olórí kì í ṣe all the street of followership but not unrestricted followership. Followership was yẹ̀wọ́ restricted wípé lábẹ́ òkú ìtọ́ ní ṣe ìtọ́wọ̀ náà yọ̀ǹda ni. Ìjọba tọ̀ àjò fẹ́rì máa wò. Followership is only tí wọ́n bá pa wá láṣẹ dáadáa. Lẹ́yìn bá wọn ní àdéhùn ẹ̀ níṣẹ̀ ní máa tì bá ti mú ẹ̀sìn فمن يوفى منكم فأجره على الله ẹ má ti ẹ má ti ẹ má ti sign agreement ẹ má ti kọ́ ọ bọ̀wọ́ tí mo ní ẹsẹ̀ tẹ́lẹ̀ láti wọ ìṣòro bá ní ìṣàyẹn lẹ́sà o tí wọ́n ní màmá ẹsẹ̀ wájú àwọn ẹ̀dùn bá ní ìṣàyẹn kọ́ mọ́ bẹ̀rẹ̀ sẹ́wọ̀ ní bá lè ṣe fún àjùmọ̀ owó àlọ́wà ìṣànṣẹ́ tó ṣe wọn ní ọ̀sán. ẹ wá ní wọ̀mọ́n àṣọ́ọ̀bà ṣe à inú àwọn àdéhùn táwọn ará Madina kọ́kọ́ gbà lọ́wọ́ ànábì before they declare their Islam ẹni bá wá sí ọlọ́run nínú ọdún wọ́n tó wá sí ọlọ́run fasadára ọ̀hún wa ọlọ́run wa pa á mọ́ kò fi á mọ̀ kó sẹ̀ wọ́n ní ó kù sí wà lọ́rùn ìṣe àápàdàrà níta àbílẹ̀dẹ̀ mẹ́rẹ̀ ní ṣe onímọ̀tàrà wà lọ sí lábẹ́lé nù ní ọlọ́wọ̀n fún wa jẹ́ ayé mà tí ń túmọ̀ kí báyé bá mọ̀ àágbé òfin tó yẹ ká gbé ní lórí lórí rẹ̀. nígbà tó ṣùgbọ́n ayé wa ká lọ́kùnrin ṣùgbọ́n ẹ̀fín ọlọ́wọ̀n á gbé lórí ẹni jalè ayé ká lọ́kùnrin jalè ẹ̀fín ọlọ́wọ̀n á gbé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n wá ṣe é pàṣàtọ̀rọ̀ bò wá náà wá pa á mọ́rọ́ mọ̀ jáyé ó mà. àìjọ ní ó mà láyé òun túmọ̀ bí kò ní jíra lókìá náà o. ó kàn lè jíra ó sì lè má jíra. ìṣá àwọn kàgbà fún ìṣe àáfà àyè. nínú wọ́n sọ àwọn kìnnìkan fàbáyà ó hó àlàkàlẹ̀ wọn ṣe gbéyà bẹ́ẹ̀ ṣe ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bí yàrá ni kì í ṣe ká sáyìn àdéhùn ti kọ́ anábì ó gbọ́wọ́ lẹ̀ wọ́n wà gbọ́ ní orí ọwọ́ ànábì gbogbo nígbà gbà bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ àwọn seventy two ló wá padà sí lórí ọdún ẹlẹ́ẹ̀kejìlá after prophecy. anábì ti kúrò ah, ní fọ́ọ̀sì àwọn ẹ̀lẹ́mùgbà nínú kan ó tún wájú kí sẹ́kọ̀ndì tó àwọn seventy two gba ẹrẹ́rẹ́ dífẹ́ǹsì máàkì yẹn gbà púpọ̀ kì í ṣe one percent lórílẹ̀ o èrè two percent o alábọ̀n three percent one percent èkìtì lè ṣe eighty five sí twelve ó pọ̀ sí more than two hundred percent náà ọkàn náà lè fẹ́ balẹ̀ sí nàìjíríà níbi tí wọ́n bẹ̀rẹ̀ sí máa pèpè ẹ̀pẹ́ tó bá ti wá lọ́mọ tó ń bọ̀ wọ́n láti The thirteenth year of ìjìlá áàfù nígbà mẹ́ta lẹ́bí ààrẹ ṣe àgbẹ̀mọ́ǹtì mi ti káàmù lọ kéjì lọ sínú wọn. àti aláàbí wọn lọ kúlọ ààyè máa lọ lọ́sàn sí lọ́dọ̀ àwọn káfẹ́ rí wa káfẹ́ tọ́ wa káfẹ́ àwọn onílẹ̀ kan máa dáàbò wọn pé aláàbí kúlọ̀ dọ̀ wà kálùmọ̀ bóyá bíbẹ ẹrú àwọn gan ni wọn ò fẹ́ yà bí nǹkan mi ń bẹ ẹfọ gbà. ẹgbẹ́ tiẹ̀ pẹ̀lú wa di aláàmú àtàlítà àṣà ọdún kẹtàlá àwọn sàtàwọn àwọn mùsùlùmí táwa lọ́dún tó lọ wọn padà dé wọn wá sí hajj ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ bí wọ́n ti wá gbà fúdíṣẹ́ lọ́wọ́ bá rí jọlá nàìjíríà ti ṣẹ́jú fáàní lágbè láti máa bọ̀ àwọn akẹ́dà máa bọ̀ wọ́n fà wọ́n lélẹ̀. ànábì òkun wa fẹ́ lọ báwo náà ẹ̀sán ni wọ́n bọ̀ ọjà ìbáyọ̀ kọ́ máa ṣìkà mẹ́rin máa ṣì máa ń bẹ̀rẹ̀ fún ìyẹn lọ. ìtàn àpọ̀ ní máa bá a ṣì máa ń lọ sí kí ni tí kí ni tí má torí pé ń bẹ nípò pájú kàn wá sálọ. Yàrá ìgbélé ẹ̀mẹ́ fún ẹ̀ṣẹ̀ wọlé wá èsì ìdúgbẹ́ ẹ̀ pẹ̀lẹ́ àní kí làwọn míì wọn ní pé ń bẹ kí làwọn òfin ti ń bẹ. Lẹ́bi ṣé ń torí ọlọ́run bàbá àwọn náà ní hidden cost láfẹ́ máa fight lábẹ́ yẹ́rẹ́bà nábì ṣe pàṣípààrọ̀ ìgbàlódé wọn níbẹ̀ ni whatever. sọ̀nàbí nígbà tí ẹ̀ ń díje wọn lórí bẹ́ẹ̀ àmì tí o sì bẹ́ẹ̀ àìjẹ́ mùsùlùmí ọ̀pọ̀ náà tẹ́lẹ̀ kí mo wá délù ní àmì ẹ̀jẹ̀ ní ṣì àgbéwọ̀ntì. ẹ̀ ń pè wọ́n ní bẹ́ẹ̀ àti ìlà àkọ́gbà ìṣàmì ẹ̀ àdéhùn tí táyà náà fẹ́ ṣe lórí mountain akọ́bà ẹlẹ́ẹ̀kejì ní ọdún ẹlẹ́ẹ̀kẹtàlá lẹ́yìn ìṣúra. lórí àwọn kọ́ńtẹ́ǹtì tí àdéhùn ní kókó sínú ó lè díẹ̀ kí ṣe kí ẹgbàá síláàmù yẹn kọ́ o lórí káàkiri kan قال جابر هو جابر بن عبد الله náà sàádé ànábì àwọn náà jáyà màdínà gbẹ́nà lọ ọmọ ọmọ ara màdínà ni àbáwọn abdullahi bin haram sàádé ni àwọn ọjọ́mọ abdullahi wọ́n ní oríṣi ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlẹ́ àwọn ará màdínà wọ́n bá nábì ní ẹkún ẹlẹ́ẹ̀kẹ́ ìtàláwọn nínú ọkùnrin ọjọ́ kúrò ń jẹ́ náà lọ́hùn abbasi kò tí ìgbà sílá ó jẹ́ ìrẹ̀dà kí n mọ kí n lọ́fẹ́ bá ọmọ àbúrò mi rí ìṣàfihàn àwọn náà ti ń gbọ́ pé ànábì ti fẹ́ múùbù lọ sí Màdínà ara Màdínà ti fẹ́ gbà ànábì lọ kí làgbé máa ń ti wọn mẹ́bà tí wọ́n yọ bí àjẹ́ lọ́wọ́ ni àbí wọ́n ni ọjọ́ àgbà classes tó wà nínú àgbímẹ́ǹtì ànábì àti àwọn ará màjínà àwọn àṣọ́ọ̀ tọ́lọ ní kí wọ́n rán ànábì lọ́wọ́ tá ànábì ò sì gbàgbé wọn á padà ká débẹ̀ ànábì ò gbàgbé wọn gbogbo tí wọ́n ṣe fún àbí kẹ́kẹ́ yẹn pa ànábì jì àwọn aláwọn ó accept ẹ̀ acceptance tó ṣe fún ànábì ànábì ò gbàgbé nígbà tọ́lọ ní káyé dé lẹ́yìn ìgbẹ́ nínú kẹ́yìn rí i ní ipa yìí ti di ọlọ́run sàánú àwọn kan náà jẹ́ àkàbà fún tí wọ́n fi nǹkan wá wá kákàbà ó wá níbi àìsàn láyà lọ́wọ́ wáyà yà wọ́n ti ti kàn anabi ìṣẹ̀lẹ̀ à ń bọ̀ wá lórí ànsọ́ báyìí ní sinimá anabi wọn anabi bàbá ẹ̀fọ́. àwọn tó mẹ́mẹ́ ní alẹ́ sàmì ìwọ̀tọ́ àfihàn ṣáàtì wọ̀ ìpàsẹ̀ ẹ máa pẹ̀lú tí bá ní ẹsẹ̀ wọ́n sì máa gbọ́ nígbà tí ara yá yín àdúgbò kára ò yá yín. ìbámu ẹ̀ẹ́mẹ́wé tó ní àgbẹ̀mẹ́ntì ẹni máa ń fi làákà ìbò ẹ̀ ti máa gbà ọmọ ìlú máa bá ọkọ̀ ológun dé owó mi máa tẹ̀lé mi máa gbọ́ mi ìgbàgbọ́ bá ti bá ti yá ọ àbí gbàdáyà lọ́wọ́ sàmà tẹ̀rẹ̀ alẹ́bi tí ẹnrìndé yìí pé àwọn kẹfẹ́ ní mẹ́ta yìí ò ní fìmílẹ̀ pọ́dà kí n lọ sí nàìjíríà. ìgbàdí wọn á sápò lé fún wọn ọdún wọn lé mi àhá ẹbí ló wà yìí padà wò pé àyẹ̀bí bẹ́ẹ̀ bí èmi ò lójó. mọ́ni wọn ni wọ́n lójú padà pàdé odidi ìlú gbogbo rẹ̀ láwọn táwọn náà ní àwà lẹ́yìn rẹ̀. alẹ́ ni wọ́n fẹ́ tẹ́yà ti gba agreement lọ́kàn ẹ máa ẹ máa tẹ̀lé àṣẹ ní àtàbí ọlọ́ tó dá lọ́nà ní kí n máa sọ fún yín in tí ò dàgbẹ́ ní ìmàrí fún yín tó ẹ bá mi sàdéhùn ní pé àdàsámàí wọ̀tọ̀rá fi àdàṣà ti wà lùkásà tó lágbọ́ ní èsì ìfọwọ́ sàdéhùn tí wọ́n alábá ní ìtìlọ́ àwọn èdè ìṣeré aláwọ̀ sílẹ̀ tí ó bá ṣe ní ọ̀sẹ̀ ẹ máa gbọ́rọ̀ tí ń bá wú ẹ sì máa tẹ̀lé tí bá ní ẹsẹ̀ lásìkò báyà láyé àdúgbà tí a ò rẹ̀ ìkíni. ìkejì wàhálà nàfà kan ti fi ìgbà wọn sì ní ìgbà ìlúsìn tí alábìdá kò síwà nígbà ní kí ní fi máa báwọn ẹ̀wọ̀ báwọn ọmọ ìjọ ìjẹ́ àkójọpọ̀ síláàmù kí láàmú máa wọ́n láàkúrí kí sí ẹ̀ ajọ gbọ́dọ̀ mọ ẹ bó fẹ́ ràn wá lọ́wọ́ lóòótọ́ tabala a níbi kaba yìí ẹ kó lówó tí ń lọ bí fóònù náà lùkú ẹlẹ́lọ́jà ẹlẹ́ni ẹkọ́nọ́mì ìlú àwa là ń bọ̀ wá lórí wá lórí báyàwó ìṣòro ọ̀rọ̀ ọ̀rọ̀ wọlé ẹ gbọ́dọ̀ ṣàdéhùn wípé ẹ máa ná nínú dọ́là ń bọ̀ lásìkò tó kàn án fẹ́ ná àti ìgbà tó kàn án fẹ́ ná ṣẹ́ẹ̀lì fẹ́ẹ́ ní bá fẹ́ ṣe fọlọ́ ọ̀nà pẹ̀lú ẹ̀sìn ẹ̀kú tẹ̀lé ọlọ́run náà kò sí pé ààrẹ ah, sáàrẹ rẹ̀ bọ́ lẹ́ṣọ̀n ah, lẹ́ṣọ̀n só ogun tó wá fi ń ṣe òun sẹ́ ẹ̀gbọ́n ń ṣe náà nínú sí nínú nínú káfà wá sí wáàsí ìwà bí wáàsí tán ọ̀rọ̀ á ní irú bóòlù ní oṣù gbé ní padà bóòlù ní oṣù gbé ọlọ́run pẹ̀lú àbúrò àìlù àlùfọ́ọ̀mù ìpàdùkà yìí ارجع في امام احمد في امام يحيى بن يلوموننا على اخذ الاجره على التحديث او يلومونني على اخذ الاجره على التحديث وفي بيتي احد اشرع انسان ليس عندك ó lè wá fún mi pé òun ní ẹmú wá kí n tó kọ́ wọn tẹ́wù mo lọ́mọ mọ́kànlá létí wọn tí èrò jẹjẹ ẹ̀fọ́ òun ló lásán kan ní. ẹ gbọ́dọ̀ jẹ́ pé kọ́ọ̀sì tá a gbé lọ́wọ́ tí ń jẹ́ pé ẹlẹ́ ti gbàgbọ́ ẹ̀ náà sí. Èyí ló gbà pé owó bá pọ̀ tẹ ní surplus àwọn oní surplus lọ́dún ẹ̀ gbà ní sọ́kùnrin kan ìwé ní surplus náà ẹ̀ẹ́nà tí ó bá wù tó kílẹ̀ ànábì bá àwọn ọmọ ìjà ńlá màdínà lánàá yìí tó ẹ̀rẹ́fàpá fìlẹ̀ ẹ̀sẹ̀rẹ́ wọ̀nyí ẹ̀ máa náà náà náà fún wa lórí ìjọba ṣe wọn lọ́nkà nígbà tí ọkàn bá fẹ́ náà àti ìgbà tọkàn fẹ́ náà. وعلى الأمر بالمعروف والنهي عن Irú tí mo tún fẹ́ bá yín nílẹ̀ dùn. Tí wọ́n fẹ́ búrẹ́dì ní ẹjẹ́ mọ́, àjọ máa pawọ́ pọ̀ pàṣẹ tó dáa. A sì jọ máa pawọ́ pọ̀ kọ́ńtì ọ̀dà. Ẹ má sọ ọ́ di ti Muhammad kan. Èmi nìyẹn kàn jẹ́ mánéjà yìí. Èmi nìyẹn kàn jẹ́ dàrẹ́tọ̀ yìí. Ẹni bá sì fẹ́ mánéjì yóò máa mánéjì láwọn kan ní ìbá mẹ́ta ìrẹsì yóò máa ta àdẹ́tì láwọn kan ni mùdírù lè dá sí ìdára láì ní mùdárù ó gbọdọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ àmọ̀dé márùn-ún wọn náà alẹ́mọ̀tà àjọ máa pawọ́pọ̀ pàṣẹ dáadáa a sì jọ máa pawọ́pọ̀ kọjọ́dá. ìlànà tó fẹ́ bá mi ń lẹ́bọ̀ọ́ kí n tó máa lù wá sí ní ẹ̀là ìtẹ̀kùnrú fi náà ntẹ ọba yẹ kọlẹ wọn bẹẹ lọgbọ ẹlẹ fẹ àgbẹsọ ntẹ lọsùn ọkọlẹ wọn bẹẹ lọgbọ ẹlẹ wọn bẹ àpàlù fẹ kọlẹ wọn bẹẹ fẹ wọn lè tẹ akóso kó fi lọ ilé wọn tẹ́lẹ̀ ẹ má wà lórí àwọn ọmọ mi lè dé ìdílé wọn bá yẹ sí i ṣé bẹlẹ bí wọn sọ ṣé bẹlẹ ń yẹ lóṣù náà bẹlẹ ń kórìíra báyìí bẹlẹ wọn bá kórìíra fúlẹ̀ má ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ wọ́n ń wo nítorí iṣẹ́ ọlọ́run eékú náà lẹ́sẹ̀ rẹ̀ ta ni ó ṣáájú lọ́nà àwọn ẹni tí wọ́n kú alábòbí fún àwọn ará màdínà kí iṣẹ́ tá a gbé wáyé àwọn ẹlẹ́kùn ń pọ̀ àwọn ilé ìbú ń pọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìbú pọ̀ lọ́wọ́ méjì kí yóò gba ẹni lọ́wọ́ àrùn torí ká má bàa bọ̀ wá ká má wàá sọ ìdíyẹ ká sọ̀rọ̀. لهم صفوة وقوال ما ويبوني يعني يأمرون بالمعروف وينهون عن المنكر ولا يخافون في الله لومة لائم àwọn ènìyàn àwọn ẹni ọlọ́run wọ́n máa pàṣẹ dáadáa wọ́n sì máa kọ̀ fún ẹni má ṣe dáadáa. wọn ò sì ní jẹ́ kẹ́lẹ̀ kẹta ń torí pé wọ́n ń pèpè dáadáa bí wọ́n ní kí nípa ọ̀dà kan wá wá fún wọn kan wá torí eégún láwọn òṣèlú àfẹ́ẹ̀tì ẹ̀ ń ṣe ń torí fún ẹgbẹ́ rẹ̀ bí ṣíṣe tí wọ́n fẹ́ bá fàyẹ̀gbọ́n jẹ́ ọ̀yá ní ìṣe náà mẹ̀rin ní ṣètọ́lọ́ kó lóun fẹ́ lè dé nìkan méjì ṣètọ́lọ́ ìbú wà pọ̀ fẹ́ ṣètọ́lọ́ àtòfin náà ní òfin òkú tó bó ló fẹ́ wọ́n fi ṣẹ̀yẹ́ wá sẹ́mi sí kàdáàlì bàbá àtẹ̀tẹ̀lé ẹni kábìlíkà ní tí wọ́n gábìlì wọn lọ́wọ́ ẹ̀sùn ìlú ilẹ̀ pàrọ̀ sáà ẹ̀rọ àwọn màdìlá wọn tó wá bíi tìlẹ̀ lánàá rẹ̀ wọn àwọn ọ̀gbùn wọn pẹ̀lú wọn ní tí ìṣẹ̀kọ́ bẹ́ẹ̀ fún pẹ̀lẹ́wì lọ́wọ́ àwọn ará nàìjíríà nígbàyìn inú àwọn ìwọ kílásìsì àdéhùn yìí táà nígbà gbà lẹ́nu wọn wàhálà ẹ̀ńtàn sọ̀rọ̀ ni ẹgbẹ́ mi ṣàdéhùn pé kùnmi lọ́wọ́ tọ́ sọ̀pọ̀tì against àwọn dání lójú inú àwọn tóun pé ó súnmọ́ kí wàhálà ṣẹlẹ̀ wò tí wọ́n náà máa ṣẹlẹ̀ bọ́ ẹ fọkàn balẹ̀ ẹ búra ẹ ṣàdéhùn pẹ̀lú wípé ẹ ń tẹ̀wọ̀n ìṣòro òní ẹ máa ṣẹ̀pọ̀tì ni ìdá kàdíńtò ààrẹ ilé ìkùn tí bá dọ́dọ̀ yín wọ̀tẹ́mùnà òní mímọ̀ àtẹ̀mùnà òní nínú àrùn irú tẹ̀ ẹ máa fi ń sìkíọ̀ ara yín àgbẹ̀sì ẹ mẹ́rin torí pé ìyẹn ṣara yín tẹ́ bá wá sìkíọ̀ mi tẹ́lifíkẹ́ bá gbá yín létí ẹ lè fi fàṣọ ń tàn ya ẹ mọ̀ wọ́n á rí ń tàn kó máa gbé ní àná bí òbí yáyà kò kàn mí kò kàn ó. bó o bá ní dìfẹ́ǹdì ara rẹ lọ dìfẹ́ǹdì ní Muhammadu wọ́n á zi wá àjàkù bẹ́ẹ̀ bá yẹ ń dìfẹ́ǹdì àwọn ìyàwó yín tẹ́ ẹ̀ kọ́wọ́ ọ̀tẹ̀ kankan wọ́ àlẹ́ ẹ̀bù kankan kàn ẹ ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ fáwọn èèyàn tèmi náà tí ẹ lé bí àgbẹ̀ méjì. wọ́n bí náà kùn gbogbo irú protection tẹ̀ ń fáwọn ọmọ yín ẹ gbọ́dọ̀ fún ọmọ tèmi náà o tí n bá kún wọn dé o. alábìnrin gbogbo ohun tí mo wá gbé kalẹ̀ o tẹ́ bá ti wá lè ṣe kí ni price when you say agreement there is going to be a game between the both game ni pé òfin ni pé wọn lọ kó mo ìjà nínú kálásì àjẹnà náà that is the price if I talk, tí ọba ni òní bí fulfil please bunch of this agreement ẹgbàgbọ́ ẹ̀ ń kó ẹ̀kọ́ wọn lọ kó àjẹnà èyí ni wọ́n ṣe bí tèmi yìí kìí ṣe kí wọ́n ṣe lójúmọmọ náà bá ṣe lójúmọmọ ogun ti bẹ̀rẹ̀ kùnrin sùn àánú kan wọn lọ wọn wọn lè wáyà náà wọn ní wọn ń sá jáde nínú ibi tí wọn kó sí ìlà bẹ́ẹ̀ sì máa ń sá bẹ́ẹ̀ lọ sí lọ fún ìlọ pàdé àdébù fún wa ní meeting point tá pàdé kíkẹ́ mọ ohun tí ó ṣẹlẹ̀ wọ́n dà mọ́ ìwáyà ni wọ́n náà parí àgbẹ̀mẹ́jì kan kí á sáyọ bọ̀dé mi jẹ́ kejì táwọn ọmọ kò sì ní mẹ́ta ti pé kí wọ́n ti bá ànábì sàkíyàn kó mọ̀ bọ̀ wá wọ́n lé wọn ọlọ́pọ̀ ọ̀gbọ́n mọ̀ bọ̀ wọn ẹnì kẹ́kẹ́ gẹ́gẹ́ bá ẹ̀dùn gbọ́n àfihàn jẹ́ wọ́n náà lọ bá lè bá lọ máa ṣe àjọ náà wá fìlẹ̀ eléyìí ni bẹ́ẹ̀ àtúlù àkàbẹ̀ ìgbàlẹ́yà tí ó kó ìwé fún ìṣẹ́ ààrọ̀ tẹ̀síwájú báyìí láti ṣe wá sí ìjọba lọ sílẹ̀ Madina ń jẹ́ pé reasons àkójọpọ̀ yìí reasons àwọn àdéhùn yìí nítorí kí tíláàrí kù sí ni pẹ̀lú ìgbóná abẹ́rẹ́ àwọn kí ló sọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn tẹ̀síwájú lórí ìtànàgbà Muhammad sallallahu alayhi wa sallam tàbí kú kúkú kálíbà mú yìí tí a rí ta ní bùkátà sí jùlọ báyìí káàmù báyìí kò sí tá à ní bùkátà sí nínú gbogbo ìṣẹ̀lẹ̀ ìgbésí ayé òmìnira láàrin ìsọ́tà mọ̀mọ́dà yóò dọ̀rọ̀ kókó lòó lọ́ọ̀ yóò tẹ̀rọ kú ìjọ lòó tá à bá lè rí gbogbo ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kọ́ lóun fẹ́ gbẹ̀ ọ̀hún mú un bá lè rí alábá sọ̀hánà wọ̀tàánà wọ́n sọ lẹ́kùn ìkẹ́ àti ìfọ́nlẹ́gbọ̀n Muhammad àwọn sọ̀hánà wọn هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.